ولا تزر سلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته Adáàkọ́ fún ọlọ́run ọba wa, ọba tó tún jẹ́ kí èmi àti ẹ̀yin ká nínú ẹni tí ń gba ààwẹ̀ èyí tí òní ṣe ọjọ́ nínú oṣù Ramadan ọdún 1443 tó ṣe dédé 2022 òní ni àrójì jọ méjìdínlógún tí túmọ̀ sí pé lẹ́yìn òní Ramadan ọmọ ọkùn mọ́kànlá tàbí méjìlá pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú bí wọn bá rí tàádé yìí náà ọ̀pọ̀lọpọ̀ òjò tó ti rọ̀ kílẹ̀ ti ti fàmú ọlọ́run lọ́mọ iye òjò tó ti rọ̀ kílẹ̀ ti fàmú ọlọ́run lọ́mọ iye àwọn tó ti lọ bá ọlọ́run lẹ́nu ìgbà tí rọmọdọ́nù bẹ̀rẹ̀ ọ̀kan nínú àwọn ìyá wa ó tún fayé lẹ̀ lónìí ọlọ́run wá dá ẹ̀mí àti ẹ̀sí àmbẹ̀láyé wa ọ̀rọ̀ wa tọ́pẹ́ a ma dúpẹ́ fọ́lọ́run a ma yìn ọba logo fọ́lọ́run ọba kó má jẹ́ kí ọpẹ́ ọwọ́ kan ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá àwọn ará àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ tó tí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé a tó máa tẹ̀síwájú nínú Suratul Isra gẹ́gẹ́ bá sọ pé Suratul Isra ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ Islam ó kó sínú pẹ̀lú nínú àwọn ohun tá a máa yẹ̀nẹ̀ná iṣẹ́ tí àlùkùránì ṣe fún àwọn olùgbàgbò òdodo ẹ̀kọ́ wo nínú a máa yẹn ná nípa bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti jẹ́ pé látara àbínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa wọn ara rẹ̀ lépè nínú àwọn tá máa yẹn dúró òun náà ní bí òru àti ọ̀sán bọ́lá wọn bá ti ṣe ní àrísàmì bákan náà tó ṣe gbé lára méjèèjì láàfin ka òǹkà àáfin kọjọ́ àáfin ka oṣù àáfin ka ọdún ọdún yípo nínú àwọn tá máa yẹn dúró òun náà ní gbogbo ohun yòówù tí èmi àti ẹ bá ayé ṣe gbogbo ẹ̀ ló ní àkọsílẹ̀ látijọ́ tí wọ́n ti bí wa gbogbo kíkọ rẹ̀ ọ̀parẹ́ ọlọ́run ọba ọba lékè ọlá kò sì ní sàbòtú fẹ́nìkẹta gbogbo ohun tàgbélé ayé ṣe ni ó wà lákọsílẹ̀ tó bá jíjọ́ ìdàlùfìyàmà fúnra wa láàkà lọ́pàá àwọn tàgbélé ayé ṣe bóyá dáadáa ní àbá ìdá nínú àwọn tàgbéyẹ̀wò lónìí lọ́wà nínú àwọn tàgbéyẹ̀wò lónìí òun náà ní tó lórí tẹlẹ́mú ẹni ọba wá mọ̀nà fún rẹ̀ ọlọ́run bó fi mọ́nà ẹni ọba wá ìsìnà fún rẹ̀ yóò ṣe kò ń jẹ́ ìsìnà ọba òsì ní fi ìyà nìkan láìsẹ̀ iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wá bá iná ìlàáfà níwájú ọlọ́run bákan náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ọmọ ẹ̀dá bàtàbá tó ń rẹ òjíṣẹ́ sí bíbẹ̀ ẹ̀kọ́ kò sí àkàtà ṣe fún nínú àwọn tágbéyẹ̀wò lómi ni lápẹẹrẹ náà àwọn tágbéyẹ̀wò lómi òun náà ní ọdún tó wà láàrin wa Adam alayhi àti ànábì wa Nuh alayhi á sọ nínú tó kọ̀ sẹ́ni kẹta tó sì ń sì kẹta lẹ́yìn ìsìláà nínú àwọn bá gbéyàwó nínú pẹ̀lú àwọn ọ̀nà tó fi jẹ́ pé áyà kẹtàdínlógún ilẹ̀ láti lónìí a máa fẹ̀rẹ̀ áyà lòkọ̀ áàn láti áyà ẹlẹ́ẹ̀kẹsàn títí dé áyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún pẹ̀lú àwọn ọlọ́run nígbà tọ́lọ́run bá sọ báyìí wípé ọlọ́run bá ní inna al ẹ̀rí alùkùránì alùkùránì ọ̀hún dà bá ti mọ̀ nínú àmì wípé yọ wà lárọwọ́ tó wá kìí ṣe ohun dáadọ́fẹ̀ máa wá sí nínú bó ti ayé ọmọlẹ́yìn ànẹ́bí wa ń nke a káyí ni inna hadha al a ẹ̀rí kòránì iṣẹ́ wo ni wọ́n máa ṣe yọ́ máa tọ́ gbogbo ẹni yóò tọ́wọ́ ẹgbẹ́ bá ń wá ìmọ̀nà alùkùránì wọ́n máa tọ́ wọn sí ojú ọ̀nà na ojú ọ̀nà tó dúró dédé tọ̀rí ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà Islam iná ní kùránì ọmọ pè wọ́n lọ. àlùkò án yóò tó máa fún olùgbàgbọ́ òdodo yóò máa fún ní ròdùn ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo àlùkò máa fún ní rò pé tó bá sílé ọwọ́ àlùkò náà tó bá sílé yóò ọ́ tọba sẹlẹ̀ ọ̀rọ̀ àpọ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run tọba sẹlẹ̀ wọ́n gbé iná jìnà sí ọ tọba sẹlẹ̀ owó ìgbà ti ṣe láyé ọ̀rọ̀ náà gbé ìgbà alùkùránì náà máa kó olùgbàgbọ́ òdodo níwò àwọn òun wá lọ́lùgbàgbọ́ òdodo ọ̀hún ọlọ́run bá ní pé àwọn náà làwọn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ olùgbàgbọ́ òdodo tó jẹ́ pé ń ṣiṣẹ́ rẹ̀ Al-Kùránì ó máa jẹ́ olùfíni ní ròdùnú fún ìròdùnú wo pé àà ah, ẹ̀san tó tóbi ń bẹ fún olùgbàgbọ́ òdodo ẹ̀san tàǹtà ń bẹ fún yíò ẹ̀yin olùmùsùlùmí ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ rẹ̀ yóò mọ lọ́kìyàmá lọ́jọ́ gbèdé alùkìyàmá ẹ bá máa gbìyànjú ẹ máa ṣe ẹ máa rọ́jú ẹ máa tiraka ebi ká ti kó lórílẹ̀ ayé yìí ni ilé ayé adá síbẹ̀ adá yín síbẹ̀ bí ọ̀gbẹ̀ ẹ̀wọ̀n ẹ lè ṣe ohun tó wù ìhun tàbá ní ẹ ṣe lẹ́ẹ̀ṣe ẹ má ṣe fárádà ẹ má bá lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ní kójú wẹ́lú ẹ̀kọ́ orílẹ̀ ayé àà ẹ̀kọ́ oríire yóò máa tẹ fún yí ajẹ́rọ tẹ̀bí rọ́ yóò tẹ̀lẹ̀ bí yáàmà tó tóbi ọ máa tẹ fún lọ́jọ́ bí ìró ìbànújẹ́ ìró ni méjèèjì àwọn owó wájú kòránì ó jẹ́ ìbànújẹ́ fún wà ń dẹ́lẹ̀ dé nílẹ̀ nínú ẹbí ìrà ويبشر الذين لا يؤمنون بالآخرة القرآن yóò máa fún àwọn tí yọọ máa fún àwọn náà nírò ṣùgbọ́n ro tí wọ́n yàtọ̀ sí ro tó lùgbàgbọ́ òdodo torí ní ó fún àwọn pé a ti pèsè kalẹ̀ fún yí o ẹ̀yìn ẹ̀yìn ọ̀fẹ́ máa fẹ́ fún ọ lọ́jọ́ gbídà kìyàmọ̀ yóò máa fẹ́ fáwọn náà gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ìsọ nínú ayá mi pé pọ̀pọ̀ ṣẹ́lù wọn bí adáadé ní adé rí ànẹ́bì fún wọn fún wọn ní òhòbà tó jẹ́ àwọn kèfè pé ìjẹ́ ẹlẹ́sẹ̀ orí wọn máa jẹ́ tí wọ́n bẹ́ẹ̀ wà ní níbi ọlọ́wọ́n àtàdínà lọ a ti pèsè kalẹ̀ fún wọn iye ẹlẹ́ta ilérò ọlọ́mọ́já bá wọn wọ́bẹ̀ tí ẹ bá fẹ́ mọ ìyà jẹ́wé láti yáàmà bó ṣe rí ọlọ́ bí tí àwọn alápàtà ti ń sun màálù tí wọ́n fẹ́ pàátán tí wọ́n wá sọ iná sí ọmọ wo bí iná ó ṣe máa sọ lára màálù tí màálù ọmọ aká tí ó máa ká láàrin ìṣẹ́jú mẹ́wàá màálù ti wù tán bá gbọ́ sọ pé èèyàn ó iná kó ọjọ́ lọ́jọ́ ọjọ́ 1000 ma ní inna yawman inda Allahi tààlù sùsánà ẹ̀sẹ̀ ní màtàwọn dúró ọjọ́ kanjọ́ wíra sí tọ́lọ̀n bá wá ní pé tó lágbájá ọmọ làkásẹ̀dì lámọ́yí ọmọ dóòlà ní ọjọ́ kẹrin lábẹ́ fi jọ́ tọ̀ wọ́n mọ̀ pé ee iná 1000 years ẹni ọba àgbà pé ní ọjọ́ mẹ́wàá kí kíni kíni 354 day tòtùpá ní ọmọdé pé àwọn ìbò kó ọpọlọ wá lọ 364 day four days. yí òdó mẹ́ta sí kíní ọmọ ajẹ́ 364,000 iná ẹni ìyá ọdún kan nínú náà ah tẹ́nìkẹ́ bá sàdúrà fún ẹ̀ pé kò ní wọ ní ọlọ́run gbogbo àdúrà ní ti fún yìí tó fi jọba nàbí wa muhammad sallallahu alaihi wasallam náà zuwa tó ní ká máa ṣe tá a bá ti kírun tán aláwọ̀ àjẹ́rì ní mìíràn náà aláwọ̀ àjẹ́rì ní mìíràn náà aláwọ̀ àjẹ́rì ní mìíràn náà ó ní a máa sọ́lẹ̀ mẹ́ta sí ìyọlọ́run làmíkò nínú yanẹ́ o ìyọlọ́run pa làmíkò nínú yanẹ́ o ìyọlọ́run pa làmíkò nínú yanẹ́ o ó wá ní ká máa sọ̀rọ̀ aláwọ̀ ní asálùkà ní jẹ́nà aláwọ̀ ní asálùkà ní jẹ́nà aláwọ̀ ní asálùkà ní jẹ́nà ìyọlọ́run pa làmíkò nínú yanẹ́ o ìrẹ́lọ́wọ́n bá ìtara jónà lọ́rẹ̀ tó wípé fọ̀mọ́ ń zúú bí a ní náàrí wọ́wú tí ṣe ìdàdì jẹ́nà pàpàdì fàá ọlọ́wọ́n bá sọ fún anú sọ́ọ̀tì lùsá pí ẹni yóò tọ́lọ́wọ́n bá bá lè fẹ́ọ́lá tó bá ti jìnà síná tọ́wọ́ fi ń wà àlùjẹ́nà ẹnìyàn ló jèrè pàápẹ́ yẹn jèrè ẹni tó jèrè وما الحياة الدنيا إلا متاع الغرور وتبعد لي جي تجدينا انا لا الله بقى صفوا عندي به وعن الذين لا يؤمنون بالآخرة ṣùgbọ́n àwọn tó jẹ́ tí ó kọlọ́rọ̀ ọjọ́ kẹyìn tọ́ fáwọn náà níhò fásitì tẹ̀kalẹ̀ fún wọn ìyá ẹlẹ́ta elérò òun náà nínú ẹja nàmà ọlọ́run kó dákun kó má jẹ́ àwọ̀ ọbẹ̀ nínú ayé ẹ̀rẹ́ kọ̀kànlá ọlọ́run wá sọ́lá yìí pé ọ̀yájẹ́ wọn lè ń tánù fi ṣáfù rùn áhà ìdẹ̀kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ọ̀pọ̀lọpọ̀ àdúrà rẹ̀ tí máa ń ṣe pẹ̀lú ìbínú látara ọ̀pọ̀lọpọ̀ bínú kàkà kọ́sà àdúrà fún rẹ̀ yọba sókèlè rẹ̀ kàkà kọ́sà àdúrà fún dúkìá yọba sókèlè dúkìá rẹ̀ ọlọ́run bọ́ba lẹ́yìn tó wọ̀ ẹ́ دعاءه بالخير الدعاء الإنسان دعاء الإنسان بالخير الدعاء tó yẹ tí ọmọ ẹ̀dá ó ṣe pẹ̀lú oore yóò wá ṣe é bí ṣar pẹ̀lú àbúrú ní orí ṣe ó lè ní ìwọ ọmọ kọ́mọ̀ ọmọ elépè ni ọ ọmọ tí ò ní dáa fún à ah! ọmọ rẹ̀ náà ni ó yóò sì ṣe pèlè tàbí dúkìá rẹ̀ torí lè gbámá sí ó kí ìkẹ̀kọ̀ jíṣẹ́ ó kí ìkẹ̀kọ̀ jíṣẹ́ lórí ah olóyìn ibú ma sí ní ìtúté lónìí ah! inú rẹ̀ sí ìpínlẹ̀ rú ma sí ìjàkùjàkù òṣìṣẹ́ wá ní wọ́n ma sí ìrìnlẹ̀ ọba ìpé bẹ́ẹ̀ lọ́lọ́ba ṣe máa ń gbà àdúrà bá ta tí bá ń ṣe é lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́ba máa ń gbà á ní. ṣùgbọ́n gbà mí a máa bọ́ sí ibi àmì àwọn màláìkà ẹlòmí ọ̀fẹ́ padà kí kí ẹ̀ àbá ńlọ jáàmù. ìgbà náà lọ sí pèrè dúkìá rẹ̀ wọ́n lọ sí pèrè dúkìá ọkùn rẹ̀ ó sé pèlè torí bí òṣìṣẹ́ òun kó àwọn èrò bọ̀ táwọn èrò lè kó owó sẹ́ ló pọ̀ sí gbogbo ọgbà tí mo tó sì wá ní àhánẹ́ náà mo sì tún ṣe olóyè kú mo tó sì wá nílé ọlọ́run sí àwọn màlẹ́kà ti ka mi ó ṣe wàhálà mo tó kíkì nígbà tí ó rí ìdè sí ní ọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ òun tó nọ́ọ̀tì ibi wọn náà ló tépele gbogbo tó burúkú yóò tàbí láàmú tó báyìí ní ẹ̀ẹ́ mútòsí wọ́n náà báyìí bírèkì bá já ọba pé àfi gidigidigidigidigidigidigidi ọba lọ ọ̀rọ̀ ọdún ká nínú àwọn èrò mẹ́ta àwọn mẹ́sàn kú wá ní gbóhùn ó tún egun ẹ̀yìn ó tún di pé orí bẹ́ẹ̀ lọ́wọ́ wà ọwá pẹ́kẹ́rin lórílẹ̀ ayé wọ́n ló sípèlé rẹ̀ lẹ́rọ̀lọ́n bá fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ inú ayà yìí wọ́yẹ́ tí wọ́n lè ń sáàrì ní ṣáàtì lọ àwọn obìnrin ọkọ̀ ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan tó bá da tó bá da kàkàkọ́ sàdúrà fún nǹkan náà èpè ní ọ̀sìn èpè náà ní ọ̀sìn ẹlòmí wọnú oko yóò tu ẹ̀jẹ̀ ṣe yọba ikú òṣè dáadáa yóò ha ah, láwọn ẹ̀jẹ̀ burúkú mu á lọ rà lóbi ẹ̀jẹ̀ òṣìwò wa lálẹ́lẹ́ ó tún ti rí bẹ́ẹ̀ náà ni àdá àbágbà ìpè lọ́sẹ̀ lẹ̀jẹ̀ bá wù hẹ́hẹ́hẹ́ lòun ọba yọmọ bọ̀ǹkọ̀ àbọ̀ǹkọ̀ àbó ti yọ lọ́dún tọ́lọ wọn ló sépèlè àdébìsọ pé dáa tẹ́lẹ̀ wọn la òkú ṣe bọ́ ẹ má máa sépèlè ra yín o láàlá àmúwàlékún ẹ̀sùn máa máa pẹ́pẹ́ léwé dúkìá yé o iná ní màláíkà tàṣù àmìnú náà láàmà tẹ̀kù lóòrùn wípé àwọn màláíkà tẹ́ ń wò yẹn wọ́n a máa ṣe àmì àmì lórí ohun tẹ́wí tẹ́lòmí tí a rẹ̀ bá kú yóò ní aláàánú òun ti lọ kí làwọn màláíkà ó àmì ọ̀bá ní wọn lódodo ẹlòmí ìtọ́mọ rẹ̀ bá kú òun náà ní ń fún jíjẹ ní ń fún nímú yóò ní àà ah! ó ti ẹ̀wà ti tán fóun báyìí ojú wa ti òun báyìí àátán àwọn màláìsà mi pé ààrùnmí ojú ó sì tì òun ó jẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó pọ̀ wà lẹ́kọ̀ọ́ tó pọ̀ láṣẹ́jú wọn láà ó ṣe fún ẹ má ṣe pé lẹ́ra ayé o wọ̀lá àlàmùwà lẹ́kọ́ ẹ má ṣe pé lẹ́dúkìá yín kẹ́kàá فإن الملائكة تؤمنون على ما تقولون Orígbà màlẹ́ka máa ń tẹ àmì àmì lórí ohun tí a bá ń tẹ ní ìpínlẹ̀ ẹ̀sàwà àmì. Àlẹ́bì ní pé a ń tùwà fàkún nínà lọ ìgbà àtà ìgbàdà. Torí pé tẹ bá ń ṣe pé tó bá lọ ṣe déédé àkókò àdúrà tádùá máa ń gbà. Yẹ̀sùtẹ̀jì ìbù fi ha, wọ́n bá àti ọ̀bá gbà wọ́n ló tẹ́pẹ̀ yóò bá ti kò ń gẹ́ ẹlòmí yóò wò pé á ah, ìyàwó yóò wéjì fìtínà ọkọ mi lónìí yóò bá kọjà wọ́n kọ eléré ibú yìí wọ́n kọ́ tó lérí bá ti dé yìí wọ́n kọ́ tó lérọ́nà gbé gbà yìí ìwọ́n kọ́ tó gbé bọ̀ bá ṣe ń sáré kíkọ ní yọ yóò wò pé tó ń bá ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ wọn ó lè fàn ó lè wá bẹ̀rùn ó lè wá bàbá bẹ̀rùn pé dákùn ìpè yìí pọ̀ lọ́kọ́ ní ọba tòun ní ọba gbé pè áà wo ìwọ ní ọkọ̀ ni bóhun ti ń sẹ́ àmàlẹ́kà ń ṣe àmì bí wọ́n náà ṣe ń dáṣẹ́ náà padà àmàlẹ́kà ń ṣe àmì ìpè wájú ọjà àwọn méjèèjì ẹ̀dáhùn tó bá ti ọjà náà ni tọ́lọ́rọ̀ náà ni ọjà ló jẹ́ àdúrà ní ká máa ṣe kódà kọ́ mọ́ ọ̀sẹ̀ ìwọ ọmọ olóyè rẹ̀ ìwọ ọmọ dáadáa rẹ̀ ló jẹ́ pé tọ́ ọjọ́ ọmọ tó bá rí ẹnìkan tó sàdédé tó fi sàdédé sépè fún ọ sáré tún fẹ́ ah, ìpínlẹ̀ náà sẹ́fún mi ní ẹ̀dá kan ìfàdúrà fún mi ó sáré yí ipò ẹwọ ẹ̀kọ́ bá nẹ́bí Muhammad sọ́lá sọ́lá ń kọ́ wa pé ń gbà ń tẹ́sí yàn sọ pé tí wọ́n fẹ́ fi nǹkan búra ní mo tí ẹ̀kọ́ fi búra ó sọ ọlọ́run bá ní pé man qala wal Lata wal Uzza ẹni ọba ní pé mo fi Lata àti Uzza búra gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá ògún gbọ́ ajẹ́ ń gbọ́ ilẹ̀ tí wọ́n sùn ni ìbúra kí búra ni o pálí ẹ̀kọ́ la ilaha illallah fún mi ti dáwẹ́ ààrẹ ìzà kí ni o ti tẹ̀pẹ́lẹ́ lẹ́mọ̀ sí fún mi ẹ̀dàkùn ẹ̀sàdúrà ọ̀sọ̀ kí mọ̀ sí tẹ́lì èpè pé pè yìí tọ́ bá já yóò lè o àdúrà lọ yẹ wá sọ́mà sàdúrà jùlọ nínú àwọn gbọ́dọ̀ sẹ̀ tí ọwọ́ ti fún yẹn lòbí yẹn wà nínú àwọn téèyàn sẹ̀ tí sépè lé lọ̀gá tí ń kọ́ yẹn nínú àwọn tó yàn ó gbìyàn sẹ̀ tí ó fi wá sí pèlé yẹn iná ìlà tí ń kọ́ yẹn lẹ́kọ́ wá tó bẹ́ẹ̀ fẹ́ jẹ́ pé àwọn ọjọ́ tata kà wọ́n bẹ́ẹ̀ fẹ́ yánú gbàgbà wọ́n fi sí pèlé yẹn áà àná ọlọ́run ní ah! ó kún tó sí pé yẹn òfin ní ọlọ́run wá sọ pé wọ̀ká nílé ń sáànù àjúlá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti lè bínú ọ̀pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti lè kánjú ọ̀pọ̀ kánjú tí máa sábà bọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yára yára yára ń tàtà wọ́n àlẹ́bí sọ pé ọ̀tẹ́ni tí ó sàdúrà náà mùsùlùmí tọ́lọ́wọ́n bò ní gbàdúrà ẹ̀ máa lám tẹ̀ sáájì lọ́gbà tí ọba ti tẹ́jú àwọn sàlẹ̀ bẹ́ẹ̀ pé bóò ní tẹ́jú yẹn nínú àdúrà àlẹ́bí ni pé nígbà tí bá sọ pé dà áwùtù dà áwùtù ọ̀làmúyẹ tẹ̀jú bólé mo bẹ lọ́hùn bẹ lọ́hùn bẹ lọ́hùn ọlọ́hun ò tó ṣe pé àwọn tẹ́ ń ké yéé ẹ bá ń pe dókítọ̀ ah ìnira yìí pọ̀ ìnira yìí pọ̀ kò sí ìfowó rà àfa wọ́n wá lálàáfíà ọlọ́run àwọn gbàdúrà rẹ ìwọ́n bẹ níbi tó lójú méjèèjì ẹni tí wọ́n tẹ̀ máa kọ́ ní tẹ̀ẹ̀tẹ̀ ìfẹ́ ọ̀rá máa ṣe kò tó mẹ́mẹ́ ọ̀hún kò tó mẹ́mẹ́ ọ̀hún ẹgbọ̀nẹ̀gbẹ́ ọ̀tún ẹgbọ̀nẹ̀gbẹ́ ọ̀tún ọlọ́run ní kò rí rẹ̀ ojú rẹ̀ méjèèjì òfin orí rẹ̀ dáadáa wọn ò gbómi tó ní tàwídùn kan ọkọ̀ mámọ̀ wọn ò gbé tọ̀ fún ọ lómi ọmọ mọ̀ pé tọ̀ nílé ẹni ọba fọ́ lójú ló bá gbé tọ̀ fún tí wọ́n bá tó jẹ́ ẹ̀mí ẹ̀kọ́ tó mọ̀ pé tọ̀ ni bẹ́ẹ̀ ọlọ́run tó jogún etí fún ọ létí òun fẹ́ tí gbọ́ òun fẹ́ tí gbọ́ òun tún fi ń gbọ́ gbogbo ẹ̀rọ fi ń gbọ́ orí gbé ọ̀rẹ́ lórí yóò kó bọ́ gbogbo ẹ̀ ló fi ń gbọ́ àwọn ènìyàn sí ẹgbẹ́ bí ọmọ sọ pé lọ́wọ́n wì ẹni tí ọ̀gbọ́rọ̀ ò lè jókòó bí táwà yìí gbogbo ń bá ń sọ yìí inú rẹ̀ ó máa bàjẹ́ ni pé nígbà fáwọn ń sọ látòkù nígbà fáwọn ń sọ kò ní gbọ̀n kẹta yóò máa hó ní ọ̀kan náà àwọn ọ̀yá wa tó ṣe pé nígbà tó tó di fún atúrọ́ra nǹkan ẹ̀fọ́ sí fún wọn táwọn ní gbọ́ báyìí wọn wá ń dún

bá gbé ń tẹ́ ẹ̀kùn wa tàbá ti ń sọ̀ kalẹ̀ àárín ìwọ́nú mọ́sálásí náà ẹlòmí bẹ yóò fi ìwọ́ yìí kò túmọ̀ sí pé yóò wọlé kò túmọ̀ sí pé kò ní wà lìjẹ́nà kò túmọ̀ sí pé yóò wà lìjẹ́nà kò túmọ̀ sí pé kò ní wọlé ọlọ́run bá ti dákẹ́ rẹ̀ ọlọ́run wá dáwọ̀ tó pé ọwá látọ̀ àrẹ ọ̀gbà láti jọ yìí pọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ wọ́n wá owó àtọ̀ àrẹ ọ̀gbà ìjẹ́pẹ́ tó bá ní iṣẹ́ ohun tó kó bọ́ọ̀nù ó sì tó ní ọba lówó lásìkò yóò sáyé lọ ó sáyé jẹ mọ́sábà sọ máa ọmọ mi wọ́n yóò sáyé kílẹ̀ ní mútó ọba yẹ ní ọlọ́run mọ́ jogún ẹ̀ fún mi ní ráhùn tí bá ní ní ìsinmi òní bóyá lọ lásìdẹ́ntì mi tí bá kún gọ́ ọ̀nà òjíjẹ ogó ẹ̀ ọmọ kúrò ti ẹgbẹ́ ní mútó gbà ẹni tó ní mútó ní tó ní mútó ọlọ́run ní ẹni tó ní ọlọ́run kò

وكان الإنسان عجولا Àdámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtẹ́jú ń bẹ fún wa púpọ̀. Àti máa ń tẹ́jú. Ọlọ́run bá sọ nínú ayà tó tẹ̀lé. Wọ́n tó lójú, wọ́n tó nílà ákáyẹ̀, ọlọ́run fẹ́ wá fún nípa pé ìtẹ́jú tó ń tẹ́jú wá pọ̀nú àwọn orí tá a ṣe fún ó lè ronú sí àwọn kan bẹ tí pé wọn ní láàká ìdán lè fi ronú táwọn wí ọjà ń lẹ́lẹ́ ìdáwọ́ ní àárọ̀ àyẹ̀lẹ́ àmì ní méjèèjì jẹ́ ooo àrífà ni ọlọ́run nínú nǹkan tí ẹnì tí òfin gbọ́dọ̀ pé ra rẹ̀ lọ́lọ́run lọ́wà tẹ́nì kan bá sọ pé ọlọ́run lòun kò fi rẹ̀ gẹ́gẹ́ bí gúrú màrájì tó pé ra rẹ̀ lọ́lọ́run ó tún fèsì tuntun ọlẹ́njọ́ mẹ́ta yìí táwọn ẹbẹ̀ rí fi èyẹ níbi àtẹmọ̀ pé ọlọ́run ọba ẹni tí ń bọ̀ lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ tún fèé méjì bíà ó sì ń pé rẹ̀ lọ́lọ́run kó tún fi ń kú lọ yìí nínú àmì tí èèyàn tó gbọdọ̀ pẹ̀rẹ̀ ẹ̀ òun ni ọ̀sìn àtòrò ẹni ó bí pẹ̀rẹ̀ rẹ̀ lọ́lọ́run lójú ẹ̀tẹ̀ ní ọ̀sìn làwà yìí sóòrùn kéjì ẹ̀ sóòrùn pápápá ní ti láàpá ni ó ní ṣẹ́ni ó tó bẹ́ẹ̀ ọlọ́run bá ní mú wá ní mú wá tí wọ́n ń yọ́ láàrin ara wọn bọ́sàn lọ lòun ń wá lọ̀sẹ̀ ń lọ méjèèjì àrísàmì ní òun làá fi ń ka ọjọ́ nínú yàwó tòlàtáà bóò láti mọ̀ pé yàwó tòlàtáà dùn ebó òkúta àdó bàtà lòru sílẹ̀ mọ́ àwọn sọ pé àkíra wa níbi pé àti bọ́ sí yàwó tòlàtáà níta ń pè ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ ń lọ tó ń lọ lóhun dé ni

ta ló tọ̀ mọ́ ìlà irú lọ ẹ̀ ọba ìlékẹ́ ọlá yàtí ìfúnbe pọ̀tí tọ́lọ́wọ́n bá stọ́pù ẹ̀ kí lè ọmá súnmọ́ ṣùgbọ́n bí ṣe ń lọ bí ṣe ṣe ń lọ yẹn àyàtá nínú balaghiya Qur'an nínú rẹ̀ ní àyà yìí tó wà ọlọ́run bá ní pé fàmà àwọn ayata lẹ́yìnrì bàbá bẹ́ẹ̀ máa dá ẹ̀ láàmọ́ wà ní kí ni túmọ̀ fàmà àwọn fàmà àwọn kí ni túmọ̀ ọlọ́run bá wá sí ọ nílà ẹ̀ka yìí ọlọ́wọ́ bọ́sẹ̀ má lọ́dà wọ̀jà فمحونا بمعنى جعلنا الله وعن بيجي فمحونا بمعنى جعلنا فمحونا آية الليل àwọn ọlọ́run ọba a ṣe àrísàmì òru kí la ṣe màdùn wọ́n ti gbé àti ẹ ṣùgbọ́n gbà tó wá dá ọkọ̀ kejì ọwá tọ́ fẹ́ sí ẹ̀ ọjà á ní ayẹta nàárì mọ̀bìsírọ̀ mọ̀bìsírọ̀ láì ṣùgbọ́n a ṣe àrísàmì ọ̀sá a ṣe ní mọ̀bìsírọ̀ ìwùn tí ẹ máa fi ríra kí ni tòrọ wájú tọba nílà àkáì kí ni tòrọ jù ìdán fàmàháwọn ní ayẹta lẹ́yìn fàmàáwọ́ná ayàtà láìrí mùsùlùmọ̀ tàbí ọlọ́run wá pa mùsùlùmọ̀ yẹn ọpa rẹ̀ ó fi lẹ̀ fáwọn àfá pé àwọn yẹn lẹ́ẹ̀ máa tú fáwọn tí ọmọ pẹ́wú èsì gbogbo ẹ̀ náà láàmà mú wá tàbá ní kákọ gbogbo ẹ̀ kákọ gbogbo ẹ̀ sínú àlò kòránà kòránà ó ní ó má sòsù ká tó yẹ gbé rù kí ilé gbé ṣùgbọ́n wá mú un tí ó jẹ ká mọ ohun tó ń parẹ́ wá níbi tàkọ́kọ́ وجعلنا آية النهار مبصرة yẹlọ ajẹ́ lọ́nà bí ọ̀sẹ̀ bá fi ẹjẹ́ mọ̀bìsírọ̀ ajẹ́ pé òru ọjẹ́ sí ni mọ̀bìnímà ọlọ́run bá ní inú àrísà ní òru àwa máa gbégbé sí ayé sí ọ̀rọ̀ ọ̀pá fi òṣùpá síbi o ká máa lo òṣùpá lóhùn lálẹ́ wọ̀jà ń ní ayàtẹ̀ nìhá ṣùgbọ́n a fi sí àrísàmì tọ̀sá wọ́n máa jẹ́ mọ̀mí dírọ̀ kí làwọn fi sóhun òun náà ni àṣẹ́m oòrùn àwọn olùmọ̀ àwọn onímọ̀ sáyẹ̀nsì wọ́n ní pé tí wà ń ṣe pé òṣùpá ò sí lọ́sẹ̀ ní òjú wúlò tó ṣùpá rẹ̀ ṣe lásẹ̀ ní òjá ìbẹ̀lókè òṣùpá ń bẹ láyé rẹ̀ tòmọ́bò òun ò bá ọ̀sẹ̀ lọ òun lọ́bọ̀sẹ̀ lọ tọba tó wá ti lálẹ́ iṣẹ́ tí ó wúlò fún alẹ́ òun lò ṣùpá tó òun náà lọ ní òun náà lọ òun òwúlò fóòrùn nìkan iṣẹ́ ẹ̀tí ẹ̀ lóru don't finish iṣẹ́ ọ̀fẹ́ ló wúlò ọlọ́run tí wọ́n mú wá ní tọ́bẹ̀ ètè dálẹ́ òṣùpá ní òṣìṣẹ́ tọ́bẹ̀ ètè dọ̀tẹ́ òòrùn ní òṣìṣẹ́ tọ́bá dàsìkò pàtẹ́ pé ìrìn wọn wá fẹ́ gba ọ̀nì ara wọn àlòkòṣùfọ́ wá ṣẹlẹ̀ tàbí àlòkòṣò tọ́bá jẹ́ àlòkòṣò òun ni tọ́bá ṣẹlẹ̀ lọ́sùn tó sòpá kó òòrùn lójú ilẹ̀ ọwà sùn ilẹ̀ oṣù òun ló fi fa sọ̀lá tó lè kò sóò ní tá a máa ń kí tọ́ba yìí pé lálẹ́ ni òṣùpá oṣù bo òòrùn lójú òṣùpá làwọn máa rí ṣùgbọ́n yóò wá yóò wá rẹ́ẹ̀dì kí ló dé tó jẹ́ rẹ́ẹ̀dì òun ló bò lójú yóò wá ju pé ha tún lọ kí òun sáà ń pè ní látòlù tó ìkọ́ ní ẹ̀mí lálẹ́ the car òun ni lọ́sàn irú nǹkan náà ni wọ́n tó bá tẹ̀lẹ̀ lọ́sàn là ń pè ní kùsù kùsù tó bá tẹ̀lẹ̀ lálẹ́ là ń pè ní kùsù the car bóò lájọ́ máa ń kírun yìí bá ṣe máa ń ti bá lórí ọmọ ọmọ sàálà rẹ̀ ó ti fi níjọ́ náà òun náà ní pé rákà méjì ṣùgbọ́n lórí ìraká kọ̀ọ̀kan ìdúró méjì òkú méjì ìforíbalẹ̀ méjì tàbí ti gbé òun rẹ̀ nínú àwọn sónẹ́tù sónẹ́tù màájọ́ pé pé òkí láwùjọ wà yìí àwọn súnà náà láti gbọ́dọ̀ sí ìyáwó rẹ̀ tọ́bá tẹ́ fẹ́lẹ̀ ó sì ṣẹlẹ̀ fẹ́ yìí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní 2006 àlẹ́kùnṣó ọ̀rẹ́ ti pẹ̀lú sí Nàìjíríà nígbà náà ọmọ tó fi fún wa ọmọ báúchí ni Nasir àà ah, ọlọ́mọ bá jogún kòránì fún àwọn táàwò dáánà jogún àà kòránì ọkà alùkòrán níbi ìdáyà ti àìlà sọ́wọ́tù máa ìdà sọ́wọ́tù máa ìdà ló ti lọ́dún owó péjì sí mẹ́bẹ̀ láti sọ́wọ́tù fọ̀rẹ̀ sọ́wọ́tù bá kọ́rà ní sọ́wọ́tù máa ìdà péjì ẹ̀ lọ bí péjì bóyá bí péjì 130 níkàá wọ́n hàn àti àti kìnìkà náà lọ́kà nígbà ká alákọ̀ọ́kọ́ èèyàn pẹ́ èèyàn ka fátíà èèyàn ka sóra èèyàn pẹ́ èèyàn wà rúkú èèyàn pẹ́ lórí rúkú èèyàn sọ pé sẹ̀mí ọ̀dọ́ ni wọ́n ní hamida èèyàn tún ka fátíà èèyàn tún ka sóra èèyàn pẹ́ èèyàn tún wá rúkú ṣùgbọ́n pípẹ́ ti ẹlẹ́ẹ̀kejì pípẹ́ tuntun alákọ̀ọ́kọ́ lórí ìdú ẹlẹ́ẹ̀kejì àní dúró ní pípẹ́ bí ipa ti dúró tálákọ̀ọ́kọ́ lórí ìrùkú ẹlẹ́ẹ̀kejì àní pẹ́ bí ìrùkú tálákọ̀ọ́kọ́ tọ́lọ́dúnwádé sùjúd á tún pẹ́ sùjúdù méjì abàtúnẹ̀rù á tún ká fásíà á tún ká súrà á tún pẹ́ ṣùgbọ́n ìgbẹ̀yàn ní sódà wọn tàkọ́kọ́ méjèèjì tàkọ́kọ́ á tún rúkú á tún pẹ́ ṣùgbọ́n ìgbẹ̀yàn ní só pípẹ̀ rúkú méjèèjì tàkọ́kọ́ àtúndìdì àtúkà fájà àtúkà sóra àtúpẹ́ fífẹ́ tí òní tó tàwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ àtúrúkú àtúpẹ́ fífẹ́ tí òní tó rúkú tàwọn mẹ́tẹ̀ẹ̀ta alákọ́kọ́ àtúlọ sùjúdù méjèèjì kò ní pẹ́ bí sùjúdù méjèèjì talákọ́kọ́ ó tó di pa wà pálámà nígbà tá a bẹ̀rẹ̀ kàá tán wọ́n ti yára wọn àwọn tí ọ̀gbọ́lọ́wọ́ ọba gbọ́ àwọn lérò pé bóyá jọ́ technology kan lọ́kẹ̀ tẹ́lẹ̀ táyé ṣe rí báyìí ọlọ́lọ́mọye táwọn onímọ̀ technology bá gbé síbẹ̀ tó ń gbé síbẹ̀ tó ń fi táwọn yẹn lọ́pọ̀lọ́ láàmú ní ọlọ́gbà tàbí lè dín sùkún tó yẹ nítorí òfin sí ilá lẹ́tí nígbà máa gbẹ́sẹ̀ wa lọ́pọ̀ ọlọ́run fi ṣe bẹ̀ àsìkò wà tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ọdún yẹn ni Ibrahim kú ìgbà yẹn Ibrahim kú ni ọmọ ànẹ́bí ọmọ sàálà lọ́sàn ó lọ ọdún kan àtòsù mẹ́rin sixteen months àwọn mi sọ pé eighteen months àlùmọ́yé ọdún kan àbọ̀ iná lọ́wọ́ oúnjẹ náà bá ní pé ah Ibrahim ọmọ mi Ibrahim bá dàgbà ni ọba jẹ́ fà máa lo láwọ́ fún lò lọ bá wádọ̀ mi láàárọ̀ fún ní 200 naira ẹ̀ẹ́n nígbà tí ó ti wá wà ńkọ́ 200 nígbà nígbà tí ní sálẹ̀ bí mi ńkọ́ òun ní ẹni ojú olóṣèlú láwọ́ Ibrahim làkánẹ̀nẹ̀ ti jà ká ní ọmọ mi Ibrahim ó bá lóṣẹ̀ ní láyé ni ànẹ́bí ọlọ́run bá jẹ́ àpájú nítorí tí ò ní jánẹ́bí ọlọ́run ìlú lóṣẹ̀ ìtumọ̀ rẹ̀ yánà ikú tó wá kú yẹn òun ní ẹ̀lọ ọmọ ọkùnrin tó gbẹ́ <laughs> àwọn sàábí làwọn ọbẹ̀ o ah tó bẹ̀rẹ̀ yóò ṣẹlẹ̀ ọmọ ànẹ́bì tó kú lójú ọ̀sẹ̀ nígbà tí lẹ́lẹ̀ ẹ́sẹ̀lẹ̀ ó sọ lọ́n bá lọ mọ́sálásí àwọn tàbí tó lẹ́yìn rẹ̀ ọ́fíkí òun tàà sọlẹ̀ ó sọ lọ́n wá ṣe kútúbà ẹ má lé òfin ọmọ mi tó kú ọmọ mi tó kú nípìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ rárá o gẹ́gẹ́ lórí fún ẹnìká o ẹsẹ̀ ẹsẹ̀ yìí o ẹsẹ̀ yìí máa fi rí bẹ́ẹ̀ o tẹ́sẹ̀ bá kọ́ ọlọ́run bó fi oṣù tètè wa bẹ́ẹ̀ wá lẹ́nu ní òtútù yọ ọ́ lòun ó ti ti dé tẹkinọ́lọ́jì tó bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kẹ́ sórí rẹ̀ mọ́sálásí ni ọgbà lọ́ọ̀lọ́ kírun èdè tó ń sẹ́ ni ṣùgbọ́n látàá pé àwọn ìyá tó ọ̀dì gidi fẹ́lómi ìtàdúrẹ́ ti bá fẹ́lẹ̀ ní ìsìnkú pé ṣe láti bá ọ̀kadà lọ́tẹ̀ lórí ní fún yọ yọba yọ fún sí àà ah, ọ̀tẹ̀lẹ̀ ní sí náà náà náà náà àà ah, pé ah. òun tó yọ ọmọ abẹ́nu torí kó sábẹ̀ ẹ́ jẹ́ káwọn aráyé ọmọ pín tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ òun kẹ́ sí ní oúnjẹ ní kò sí gẹ́gẹ́ tó ṣe pé tó àìjẹ́ fún ó dédé níbẹ̀ tó bá rẹ́sù ẹni ẹ̀gá lọ́n lè sàánà yọ́ sọ pé ìṣẹ̀lẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ní náà àti ìjàmú by two oh two ní nípò kọ́ wá la àwọn ọmọ ìyá rẹ̀ sáṣídẹ́sì tẹ̀lẹ̀ òṣèlú ti rẹ̀ ọlọ́run kó sàánù wa ọlọ́run bá nípa wá sí ìjà yìí ìjẹ́bíjẹ́ fún ohun tó yá sí ọ̀tẹ́ tàbí pé ní mú bíṣẹ́rà ọ̀tẹ́ lọ́lọ́run bá fẹ́ sọ ọ̀fẹ́ sọ nípa òru ṣùgbọ́n méjèèjì òun náà ọlọ́run bá ló gbé hikima kalẹ̀ òru fún sinmi ṣùgbọ́n àṣẹ a ti wáṣẹ́ láti ṣeṣẹ́ ìṣẹ́bíṣẹ́ kò fàdìlá mẹ́rọ bí kò ẹwà jùlọ lọ́wọ́n bá lọ ọlọ́lọ́mọ ẹni tí ó jẹ́rẹ̀ ẹgbìyànjú ẹ sùn ilé ìlànà ọkẹ́ nínú àwọn sàádé tó jẹ́ àfà àwọn sùn ká mọ́sálásí bí wọ́n bá wọ mọ́sálásí àdébì lọ́bá rí

yíkòtò ẹgbẹ́ bá gbá lọ́lọ́wọ́ bó ti ẹgbẹ́ gbá lọ́lọ́wọ́ ọba tó ẹ̀bá sì máa ẹgbẹ́ bá máa jẹ ẹ̀bá máa mú bẹ́yẹ tí máa ń jẹ bẹ́yẹ tí máa mú tí ó jáde lọ láàárọ̀ gẹ́gẹ́ bí ń pa tí ó sẹ́rí padà wálé lẹ́ni tó ti yó fúnmọ́ orò rẹ̀ rí rí ah, ah, ah, ẹ̀rí tó tapò yí rẹ̀ lẹ́mú wa ẹ̀rí tó tapò yí òun náà lẹ́mú wa ẹ̀yẹ ó fò jáde lọ òṣùṣọ́ yìí sẹ́ lẹ́ni tó bí ń pa ṣùgbọ́n gbàjọ́ bẹ̀rẹ̀ ń àbá ó ti yó bẹ́ẹ̀ ní àwádà àgbọ́dọ̀ sùn káwá tí ò jẹ́ mú wa lọ wọn bá ta bá pè ní àwọn abẹ́lẹ́ ọ̀tọ́ tọ́lọ́ ń kó fàlùbáríkà kìí sí ọ̀pọ̀ ya ń tó náà ní àwọn pè lálùbáríkà òun kọ́ tọ́wọ́ ẹ̀kọ́ òun ni à òun yẹn ní dúkìá lọ́wọ́ dúkìá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n mo ti wá ní àlùbáríkà abẹ ó lè má tó pẹ̀lú orí tọ́lọ́ ṣé fún un tó máa fi ṣe ẹ máa rí òkú ní púpọ̀ lọ́wọ́ ni ẹ bá sì túnú àkáǹtì rẹ̀ báyìí ẹ máa bá pé àkáǹtì rẹ̀ ọ̀rẹ́ díẹ̀ ní rí lé one thousand ṣùgbọ́n yóò máa lérò pé áá ní ẹ bá tó àkáǹtì ìbọ̀dá lágbẹ́já ọlọ́lọ́mọ ojú ó lè lágbàtì ṣùgbọ́n tẹ bá dínú àkáǹtì ẹlòmí ẹni máa bá mílíọ̀n gbogbo ti jẹ́ mílíọ̀n sí ẹ̀ náà ìyá rẹ̀ mọ̀ gbádùn rẹ̀ òbí tó bí lọ́mọ̀ délé àwọn ọmọ ọdún níbọ̀ ìfẹ́ kó àwọn ọmọ núkọ́ra bàtà kó tẹ ogun kó àwọn ọmọ núkọ́ra sọ fún wọn síbẹ̀ náà yóò pé á ah, ọ̀fẹ́ jẹ́ kọ́ owó ìyàn fún olóṣù wọ 5 million á kọ́ fún 600,000 ọdún tó tó tẹ́bù mú jẹ́ gẹ́ẹ̀tẹ̀ tó ti wọ 5 million ló wàhálà tó bá wọn bóòlówó yóò ti 5 million gẹ́gẹ́ tí ọmọ àtà kìí ṣe pé bóòlówó yóò ti tó bá ìsìnkú náà bá ta ló lówó àwọn mọ̀lẹ́bí ló ní ọfẹ́ ọpọ̀ àwọn mọ̀lẹ́bí ò sí ní àwọn ilé ẹlẹ́ni yóò padà ní wọn ò lè sí papọ̀ mówó yà ìtumọ̀ owó lówó ta ní ta ná èyí a bá ti náà ń ti wá tọ́rẹ́ ìtọ́ ọ̀nà yẹn ìsìnkú tẹni ẹlẹ́ni ní tó bẹ́ẹ̀ ti ẹkù so ànábì ní pé ìyá bá ná ta ìjẹun tó yẹ ẹ́ dàjẹ́ ta fi ra aṣọ a fi ra bàtà alòógbó èyí tá a ti ṣe sàárà tó wú ọ̀pẹ lágbájá gbà tó fi fà á lọ́jọ́ kẹta níbi wọlé ìyàwó ìsàbá sọ̀rọ̀ sí à ẹ̀rìn ìwà kẹta ń sí ọba fẹ́ di tó fẹ́ máa ṣe bí ẹni tó fẹ́ máa sàárẹ̀ ọba pa alábá fi ṣe sàárà ọrùn rẹ̀ tó kù ni ó àdébí wa fọ́ ìsàlẹ̀ kọ̀ọ̀gbà ọrùn yìí gẹ́ ló ti tẹ́ èyí tẹ́ náà gẹ́gẹ́ ló kù fáwà òun ládé bá

تعلموا láàmù tí lẹ́mí ìtẹ́bìtẹ̀wò ọdìlámi rọ́pìkù láàmù yẹn láàmù náà láàmù yẹn láàmù tí máa ń ṣe ápù núùn tí ó pa núùn rẹ̀ níbi àfọ́ alùnà kọ́mtà yálà tàyẹ́sì rí súùn tẹ̀jìlìsún tẹ̀jìlìsán tẹ̀jìlìsán tẹ̀jìlìsínà tí láàmù yẹn bá ti wá wọlé sọ lọ́wọ́ àpàwọ́ yọpa nínú parí ẹrẹ́ ìtẹ́bítẹ̀ wù fàdìlámí ń lọ fìkún láàmù yẹn ni láàmù lìkẹ́ lìkẹ́ tẹ́bítẹ̀ wù fàdìlámí ń lọ fìkún torí kẹ́lẹ̀ bá a máa wá jùlọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yín láti ti ọ̀sán tí wọ́n tẹ́ ti wájẹ̀ mú wà ní tààlà mú ẹ́ lìkẹ́ تعلموا لكي تعلموا عدد السنين والحساب àti ọ̀sẹ̀ àti òru ajẹ́kọ́ máa wá tẹ́lẹ̀ fi ka àdádá sinin tẹ́lẹ̀ fi máa ka pé ọdún mélòó mo ti wá lò láyé báyìí mo ti lọ ọmọ ọdún yé báyìí mo ti lọ ṣùgbọ́n pàtó òun dé tọ́sẹ̀ ń tẹ̀lé dé tọ́sẹ̀ ń tẹ̀lé dé tọ́sẹ̀ ń tẹ̀lé dé tọ́sẹ̀ ní títí tí láti kọjọ́ ọjọ́ ọlọ́sẹ̀ ọjọ́ méje náà ni láti ọ̀tẹ̀ mẹ́rin náà láti ka oṣù méjìlá náà láti láti kọdún sí ni láti ń tó bá ẹkọ́ kan náà lọ́lọ́wọ́ bá bá fi ilẹ̀ tí ò yípo ààyè níta wọ́n ni láàá òun náà látúfí mọ̀ sírò látúfí mọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ sírò tí wọ́n bá wí lónìí pé tó bá di on ẹ̀sáàmù yí máa bẹ̀rẹ̀ kò student tí wọ́n sọ fún tí mẹ́fà

ọ̀sẹ̀ tí ń wá tòun yẹn ló já máa mà láti mọ̀ àlè ìsáà láti mọ̀ sí rò lórí ẹ̀ náà wọ́n gbé kí wọ́n sọ pé tó 2030 lásìkò báyìí tí ní ọmọ àtẹ̀lẹ̀ technology ti gbé lórí irú déètì irú ọjọ́ òní lásìkò báyìí ní 2030 tí ní ọmọ àtẹ̀lẹ̀ a wà ní 1443 báyìí tó bá di 1450 kí ni ó tẹ̀lẹ̀ àwọn òǹkà yìí náà ni iná wọ́n gbé lọ wọ́n gbé lọ wọ́n gbé lọ wọ́n gbé lọ wọ́n lọ fún wọ́n tẹ̀ sí pé kí ló lè tẹ̀lẹ̀ ẹni ọba fẹ́ ṣèwádìí ẹ̀dẹ́ ló mọ̀ ah tó bá di ìgbà báyìí báyìí báyìí báyìí ọ̀dá ó ṣẹlẹ̀ lápẹjù tó bá dọdún báyìí ọ̀dá ó ṣẹlẹ̀ tútù ò ní rọ̀ pẹ̀lú bá ṣe rí ọjọ́ yìí ọjọ́ ní oṣù tí ì pọ̀ wọ́n ti wá mà ọlọ́run bá ní bá dúdé mú yàn ká àtòwú yẹn náà láti ẹ máa ṣe àtúnyílẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ́ ẹ bá lè nímọ̀ débẹ̀ àtúnyílẹ̀ ẹ wá kìí ṣe ìmọ̀ fífi lójú rí mú bọ̀bọ̀lọ̀ làgùnṣẹ́ wo àgẹ́sọ̀ wo ẹlòmí sọ pé ìwọ̀n bá bàbá wa tàjíwó ṣe yẹn láwọn èèkó ṣe tí wọ́n fúnra wọn láyé láwọn fi mẹ́lẹ̀ lọ ó yàtọ̀ síra wọn àwọn olórí àwọn olórí tiwa ni wọn ò jẹ́ kórí tí wọ́n pè fún wa ní tẹ̀síwájú ah orí ọmọ nàìjíríà pé bàjẹ́ ta bá rí rẹ̀ lọ́wọ́ àìrí rẹ̀ lọ́wọ́ ni ẹ̀rọ ọmọdé mi ṣe pé tí bá kẹsẹ̀ bọ́ yẹ pẹ̀ tó lágbára tó bá kẹsẹ̀ bọ́ tó ṣe ẹ̀kẹ́ ìjọ lọ fi gò síwájú yọba rí pé ó máa ti ṣe fáìfáì yọba máa dára tó wù

tẹ́lọ̀ lọ́ọ̀kọ́ ní ọgọ́jọ́ lọ́wọ́ ní ọgọ́jọ́ lọ́wọ́ ní bàbá àti tẹ́lọ̀ lòun lé ẹ̀kọ́ mo fẹ́ lẹ́dì kéèsẹ̀ kọ́ máa kọ́ tẹ́lọ̀ ìfẹ́ jẹ́ kí tẹ́lọ̀ olúkókókó pin ní ìdílé wa yóò pa onífábílì wa yóò sì rí bẹ́ẹ̀ ká máa tí ìsọmọ kọ̀ọ̀kẹ́ sí á kí lọ́fẹ́ ọmọ mi bẹ́ẹ̀ pé lọ́kàwé ò bẹ́ẹ̀ sí fún rẹpẹtẹ ọmọ ẹgbẹ́ sí ọwọ́ ni ẹjọ́ kó sí ọwọ́ ẹbí tálùbáyé káàkiri ẹwà mi ṣùgbọ́n a ah! tí wọ́n jọ ọmọ jáde yunifásitì ọmọ ìkèmásà ọmọ látàrí èrò ti gbé tí wọ́n mọ́ mi lọ jẹ́ yìí sí kíkọ́ sí lọ́hùn orí ó sẹ̀ sáàmù nígbà àgbà f9 ní òun sì yà wà ń lóṣùmọ̀ pé ẹ̀sáàmù pé gbogbo ohun jókòó jókòó ohun bá rẹ̀ ní sọ fún lọ́wọ́ bá ó sì ráwọn tí wọ́n jọ máa ṣe ẹgbẹ́ ẹlẹ́mú ah! ìjọyìn wọn àbáwọn máa lọ gbé fún ó sì jọyìn wọn ní ọ̀bá gbálẹ̀ mọ́sálásí kí wọ́n ní òde gbálẹ̀ ọjà ọlọ́run bọ́ sáà lọ wọ̀ kó nílá yìí ọlọ́run ní òjò sílá àtàlàyé ẹ̀yìn mùsùlùmí

tó ti bá wọn wí ó rí ìfẹ́ ìsọ̀rọ̀ látàárọ̀ tí ó bọ́ ohun tó ń fẹ́ ìdíje nínú Kùránì ló ti mú jáde nínú Kùránì ló ti jáde bẹ́ẹ̀ ọlọ́run bá ní pé pásítàlú àhlẹ̀ ìkẹ́ ń kún tún látà àlẹ́mọ́ọ́nì ẹbí àwọn tó bá mọ̀ nípa nkẹsẹ̀ bá mọ̀ ọ̀pá ayà ẹ̀yẹ lọ òun ló júwe ìhun tí ń ṣe fún ìhun ti ṣe búrẹ́dì

Òfò nǹkan la sọ kílíálẹ̀ la sọ lẹ́kùn rẹ́rẹ́ sínú Al-Qur'an. Ṣùgbọ́n kó má bàá di pé yóò wo jù. À ń sọ láwọn àkẹlò, àkẹlò, àkẹlò, àwọn àdìtú. Àwọn àdìtú la fi ń sọ ọkọ̀ ní mímọ̀ tí ó tu fáwọn èèyàn. Bíbẹ̀ ẹ̀kọ́, wọ́n fẹ̀ máa gbé gílé sákàdá. Ẹlọ́ jẹ́ pé bí wọ́n ń bá ọmọ Mọ́ta òun sì làpá àpá ọwọ́ pé ń rí ìka yẹn àìmọ́ ìmùsùn nílé òjí ẹ̀mọ́ ohun tí wọ́n kọ́ gẹ ẹjọ́ ìkùnkú bóò ní ìṣe kéde yẹn tí àwọn yẹ̀wú dí ni òun ṣe parí láàrin àpá àmùsùn ó ṣe parí àánú ọlọ́run bá ló fi sẹ́rù àwa yìí kú fún òfẹ́ jẹ́ àmọ́ tọ́mọ bá ṣe ti wọ́n wọ́n ọdún méjì ló ti fi gbà wọ́n ti dá kíláàsì tí wọ́n lẹ́ ń kú owó òtórí òwò má gbè wọ́n dàkọ́ máa yàgbẹ́ wọ́n ti gbẹ́ ní ọmọ bá wọn pọ̀ gbẹ́ wọ́n lọ lájá tààrọ̀ tààtàfin nílé ìsìn lọ́hùn tààfin ní mọ́ lọ́hùn tààfin nílé ṣùgbọ́n síbẹ̀ náà bí wọ́n ṣe ń kí Islam wọ́n ní káwọn wọ́n bá wájú bí ẹ̀kan ni pé áá ah, tó ah! jẹ́ báwọn tí wọ́n ti mójútó àdúgbò yìí ṣáájú nínú ìlànà àwọn abọ̀gún lábẹ́ sọ ni àbí ti ìlànà àwọn ti kiri yó wọ́n bá jí àwọn míì dìde tí wọ́n bá bá àdúgbò ìbòjè rí wọn áá ah! àtàyé wa ẹ̀rọ àwọn kiri yóò ní ní primary wọn ní secondary gbogbo bẹ̀rù gbogbo wà lọ tó bá mọ̀ fún wọn wọ́n yí ọlọ́sẹ̀ tí méjì ọlọ́sẹ̀ tí ó padà rí báyìí ẹ̀bá tún síìkì ilé ìwòsàn sí wà ọwọ́ wa náà lẹ́tún kó sí ó parí sẹ́yẹ kalẹ̀ ọ̀sọ́lọ́padà dáwọ́rọ́ àwọn bàbá yìí kọ́kọ́ padà wà lẹ̀ fún wa níbẹ̀ kọ́ ní ojú wọn bá rí ìkẹ́ ẹ̀ láti àbùkù dúró dé ibi ó fọ́tà sí ń pè é púpọ̀ kẹ́ńbẹ́ kí wọ́n parẹ́ gbígbé sábà fẹ́ sọ jáde fún ọba àti ìwàlú àwàlejì fásimà fásimà gẹ́gẹ́ ni èbó yìí wọ́n fẹ́ parẹ́ fáwà bí ìlú ẹ̀bà lóṣogbo ìbẹ̀ lóṣogbo àwàlejì é tó kẹ́gbọ́n ìlò já wọ́n yí ipò ní ọ̀sẹ̀gẹ́jà sílẹ̀ alimohin gbogbo ọ̀nà ni wọ́n ti gbogbo ẹ̀ ní sí ìsìlámù yẹn ẹni ṣe bí ìrìn tó bá tẹ́rì wọn kó lọ́wọ́ business bible bullet kìí sàwọn ilé yóò bọ́m̀bù dáhùn lára àwọn etí bẹ́ẹ̀ yìí àwọn Ebola ń sọ ni wọ́n ń kó bọ̀ wá tán kó bọ̀ Áfíríkà ní gbogbo Áfíríkà wọ́n wọ́ ọgbà yìí lọ West Africa ní bí ìrìn tó bá tẹ́rì business fún sọmọ̀ fẹ́ ṣe business yes sọmọ̀ fẹ́ business á ṣe wọ́n kó lọ́wọ́

wọ́n dìtẹ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba alékẹ́ ọlá tó ṣe ń dìtẹ̀ ní ọlọ́run wọ́n ní mójú tẹ́sì tí gbogbo orú àwọn èèyàn bá padà dé tí wọ́n bá jí sáyé tí wọ́n rí pé ha ọ̀tọ̀ ní bá sílé gbogbo àwọn táìmù bá yóò rí lábílé gbogbo à padà yá láti àwọn kẹ́yìn ní àbámọ́dọ́mọ́ alhamdulillah ọlọ́run láwá kó mẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àìwò gbàwọn olúwáwó gbogbo ẹ̀ ọ̀tọ̀lẹ̀ oró ń gbà wọn ọmọ bá ní òmúwá sí musẹ̀ láàmù yẹ́kẹ́ ń tàn sí tàn wáìtì alẹ́ ń tí ò sí gan ní ojú ń tí ẹn tí ò sí ojú ń tí gbogbo mi ọba ti pé wọ́n bá fẹ́ sọ ọkọ̀ náà lókè ẹ̀dá fún lókọ mùsùlùmí kẹ́ orí wọ́n máa rí bí i pé kí ó lè má lẹ́tọ̀ kẹ́kẹ́ orí ọmọ ẹgbẹ́ ipé kìíní kan òkú kìíní kan ní tàbí àà ẹfún ló kọ̀kẹ́ iná àwọn fẹ́rẹ̀ sí ni torí ìgbàdí ọba ìdípa lò wọ́n tàbí fídí ẹ̀sẹ̀ orí ọlọ́run bá tó ṣe fún ọ̀nà ìsìlámù tàbá mójútó ajé ìsìlámù tàbá ṣe bọ́sọ̀bọ̀sọ̀ tọ́ ọlọ́run wá sọ̀lá ẹ̀sọ́ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ọ̀kúnlà ìsáánì gbogbo ọmọ èdè ènìyàn kọ̀ọ̀kan àjàm̀náwó tọ ìrọ̀ òfin òun ló pé a ti gbé ọlọ́run tọ́ ìrọ̀ kí ni túnmọ̀ tọ́ ìrọ̀ ẹyẹ ṣùgbọ́n nínú ayà yìí a máa lẹ́ọ̀kú àjàm̀náwó àmọ́lẹ̀ òfin òun ló pé gbogbo tẹ́tí àwòrẹ́ kan bẹ ní ọrùn rẹ̀ tí ń fídíò ẹ̀ òsìhun tó ṣe ní kọ́rọ̀ ọ̀tá ṣe gbé àwọn rẹ́kọ́ọ̀dù ẹ̀ wọ́n kọ́ kalẹ̀ wọ́n yà èyí ọba ṣe yà wọ́n yà èyí ọba ṣe kọ wọ́n kọ́ lẹ́gbọ́n ọba wọ́n pé wọ́n kú làṣẹ iye àṣọ ìnáwó bí kìtà lè mú bí gbogbo nǹkan lákọ́ kalẹ̀ táwọn àwọn òpin ọlọ́run bá máa ń gbàgbé ọmọ ká ní ọ̀rọ̀ kúkà lè sí yá ọlọ́run bẹ́ẹ̀ gbàgbé ṣùgbọ́n ọlọ́run bá pè wá sákèèsì pé báyìí yóò kọ́pọ̀ náà rẹ ó pé máa kọ̀ nǹkan kalẹ̀ kí ọpọlọ mi pé gbogbo àwọn ọmọ mi tí mo bí ọmọ ìgbà tí mo bí wọn kí ilé gbàgbé àwọn gbàgbé o tọ́jọ́ bá gorí ọjọ́ tàbí tọ́ rí àwọn àdẹ́wò ńlá bádà ọgorí àdẹ́wò fún ọ àbá wọ́n máa bí ọlọ́rọ̀ hébí lọ́ máa sọ wọ́n bá ti gbàgbé fẹ́ lúkọ́ lọ́pítọ́ pọ́ sí ọ̀rẹ́ sí àkọọ́lẹ̀ òní ìrítàtà òun òní gbàgbé tọ́lọ̀ bá sáyé ọdún gbogbo nǹkan lákọ́ kalẹ̀ ọ̀bí bá bí àọ́lá àádẹ́ gbọ́dọ̀ máa kọ́ tẹ́lọ̀ tí wọ́n wá wọn lọ́dọ̀ rẹ tọ́ wọn wọn tó ń gbé sọ́pọlọ 26 56 ìníkà ọkà ìgbéjọjọ́ bá yíwọ́ aṣọ ọmọdé lọ́rẹ̀ fàgbàlagbà lọ́wọ́ bá délé dé ọba wọ̀ ah ti bọ́ọ̀lù mọ́lẹ́gbà ah! ọmọ tẹ́lẹ̀ pé jẹ́ azọ mi fún èmi ní ọmọ rẹ̀ àá ewé lẹ́rẹ́ yìí ṣe bẹ́ẹ̀ wọ́n yọba ni pé ah allah allah torí pọpọ lọ máa ń pè nígbà rí báyìí ó kó pé tó ṣùgbọ́n ní ẹ̀rọ akọkalẹ̀ nígbà tí làwọn olùmọ̀ tó ti lọ bí wọ́n ṣe pé lọ́pọlọ sáàsì máa kọkẹrẹ ló pé òun ló máa di ohun tí pé yọ́ máa ẹ̀rí pé gbogbo bí sáà máa lọ lẹ́rọ tàbí kéèkéè owó bá fowó fún ní títí nǹkan títí kéèkéè yọ́ wà lọ́dọ̀ wọn tún wọ́n bá wà lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọbẹ̀ wọ́n ka gbogbo ohun tó tó bá wà tó ṣe ohun tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń jẹ́ gbogbo wọn kọkalẹ̀ gbogbo ẹ̀wọ̀n ọ̀bà gbogbo tó fa gbogbo ọpẹ́ṣẹ̀ sáàṣẹ lónìí náà lọ́sọ̀ bẹ́ńdò ohun tí ò jẹ́ kó sí ààyè fún wa ká máa ráyè sí ọpẹ́ṣẹ̀ lórí mẹ́wàá pàfẹ́ bímọ àìsí rẹ́kọ̀dù tó bá gbóbi jí tẹkinọ́lọ́jì ti wáì ọlọ́run fún wa lówó tààráyè owó dáadáa sí pépà àti ń ṣe é iná ní ohun tí fídíò rẹ wà tòkún tàbí ẹ̀hún fídíò ìtọ́sẹ́ ẹ̀kọ́ à ń kọ́ akéjì ẹ̀pamọ́ ẹni òtítà tó bá fẹ́ ṣe Nàìjíríà kí ló kọ́ rẹ̀ báyìí tẹ́sí báyìí ó gbé operation yẹn ọkà ogun náà ṣe ẹ̀wọ̀n ṣe òkú wọ́n lè fi ṣe ní lóòjì ìṣe kẹta lóòjì ìṣe kẹrin lóòjì ìṣe kẹrin àwọn tó wà different country tó ṣe lọ láìsí sọfá wà lóòjì eléyìí dé jẹnẹjẹnẹ ní àṣẹdá fún ọgbẹ ah operation àwọn ọmọ ìdáfún ẹjẹ ṣe dọkítọ bọ bẹ́ẹ̀ ó bọ wà láà ó bọ sí ogún ó ṣe ogún ẹ ọsọ sí ọwọ́ rẹ òun fọ́ ó sí ọlájú alhamdulillah níjọ́ ta bá tún fẹ́ sọ èdè dókítà tí ọlọ ọmọ tí lọ dé bá lọ òun ẹ̀kẹ́ ń lọ jù ọmọ tí lọ bá lọ pípò ní ilé ọmọ ẹ̀ṣẹ́ tó fi síbò lọ kékeré pípò ló ṣe é ṣe òmò kẹlọ òun ẹ̀ ọmọ tí lọ dé bá tó jẹ́ pé ọlọ́run bá ní mọ́

òun sáré wá pé àgbọ̀dọ̀ ah, wá ṣe irú àwọn pẹ́ṣẹ̀ náà wọ́n èbí sábà gbé pé tún láti ló jẹ́ pé tó wà tó jẹ́ real doctor lọ́gbọ́dọ̀ máa tẹ́ wọ́n gbé sọ́wọ́ àwọn ọ̀kẹ́ náà tó bá jẹ́ pé ojú ìdí àgbọ̀dọ̀ máa rí sí dọ́kítà fún yẹn wọ́n ẹjẹ́ ń gbé ní ẹ̀là ẹyẹ bàbá wa ẹbá rí tó wà pọ́fẹ́ṣẹ̀ náà kó wù ní ó ṣe ṣùgbọ́n ìjọba ìgbó bẹ́yà bá fún lọ́jọ́ ọmọ jẹ́ wà mẹ́kọ́ mẹ́ ọlọ́run pé wọ́n kún na ìsáni alzamnáhù tọ́ irọ̀ òfin ọ̀nà òkè gbogbo ọmọ ẹ̀dẹ́ ni iná láti pé kọ ọlọ́run amọ́là òfin ọ̀nà òkè gbogbo tẹ́tí ń ṣe ìbẹ̀ lọ́run wọ̀nú kíjú làwú ọmọlẹ̀ kìyàmá ẹnu káfẹ́ fàáyọ ayọ̀ jáde lọ́rùn rẹ̀ yá ọmọdé kìyàmá tọ́bọ́lẹ́sẹ̀ ògbèdè àti kìyàmá ìsáàbẹ́ni níwú tó ti wà rẹ́kọ́tì ákẹ̀yọ̀ jáde yẹ̀lẹ̀ kọ́hù mọ̀ ìṣúra ọ̀tọ̀kọ́pì gbogbo ohun tó ti lórílẹ̀ ayé pátá yẹ̀lẹ̀ kọ́hù mọ̀ ìṣúra á se ní wọ́n gbẹ̀rẹ̀ lọ́wọ́

gbogbo ẹ̀ lọ́ọ́ bá nínú tíra náà ọkẹ̀ máa kàwọn ní tíra kọ́rọ̀ ọ̀kì tààbáyì. fúnra ẹ náà ní ọkà tíra rẹ káfà bìnà síkàlì yà ó máa ìwọ̀n bá kà náà ìwọ́n lórí ṣe tó fi mọ̀ síwá rẹ ìwọ̀n bá kà ló fi mọ̀ pé tó sẹ́ni iná wà ní báyìí ni àbẹ́ni àlùjẹ́nà àwọn ẹni tí ń ṣe láàárín wa ọmọ tí ń lọ skúl lójoojúmọ́ alẹ́ sáàmù yá o alítẹ́sì yá o fọ́ọ̀sẹ̀ sẹ́kọ̀ǹtẹ̀ exam ayé wa gba ká agbé káàdì fẹ́ dùkọ̀ ọ̀kẹ́ lòun náà ń sí lọ́ba blue òṣèré ẹ̀dì kẹta ó jẹ́ wọn jíjà ní sábò sí nísì ọmọ ọba àgbà twenty six ọba hundred ẹ̀sà fi blue kọ́ sọ̀rọ̀ àwọn ìyá mi bẹ̀rẹ̀ ẹ̀dì làwọn máa wá pé blue sáré gbogbo ẹ̀ yóò tó ọkọ̀ mi àjàdá wàá jẹ̀kọ́ àtọ́bẹ̀ ewé kò sí rẹ́ẹ̀dì kẹ́kẹ́ sẹ̀ àwọn fáfẹ́sù àwọn gbọ́bí ọgbọ́n àwọn ń dání sínú ṣùgbọ́n nígbà kẹ́ láì mọ gíníkà lóògùn ha títà ní oṣù fi rẹ́ẹ̀dì ló ti sáàn ha ọ̀rẹ́ dé rẹ́ẹ̀dì ẹni èjì ẹ̀ta ẹ̀rin yéé rẹ́ẹ̀dì mẹ́rin rẹ́ẹ̀dì kọ̀ọ̀kẹ́ bọ̀dájẹ̀ yìí sì ti sọ fún mi pé rẹ́ẹ̀dì kẹgbà máa ẹgbà ogún yéé ṣùgbọ́n lónìí kò sí sí gbogbo èèyàn mọ́ ṣùgbọ́n ṣàwìlà ti yá máa lá fún ara ilé lọ́ọ̀kà Fúra rẹ̀ ní ẹ̀lọ́ máa fi ibi tí ń lọ yìí wọ́n bí ó ti mọ̀ nígbà tó bá kà ayà sọ pé ẹni ọba mọ́nà fún o ọlọ́run ní ilé fún ọ ìwọ́n tó ń kírun tẹ̀ òun nke ẹni o kí wọ́lọ́run o má lè gbọ́lọ́run ló ń kí fún o ọlọ́run kẹfẹ́ lọ́wọ́ ló fi sọ pé fún mi

òun náà ló tẹ́rí sí pé èmi ní ìwé ẹ̀kú yìí ọyà ìgbé wọ́n ní bàbá ọ̀ ah. bàbá ọ̀ ah. bàbá ọ̀ bàbá ń jẹ́ ọ̀ ah, òun náà ló rú fún ẹ nìkan ló dìrú ọmọ ǹdọ́lá fàyínà mọ́ yẹ àdàrẹ̀ ẹni ọba

ó fara rẹ̀ jẹ àlùjẹ́nà fún rẹ̀ ẹgbọ́ fara rẹ̀ jẹ náà àwa tí ń tẹ̀yẹ́ bí i ti pẹ́ ó sọ wọ́n bá gbóòkọ́ lórí ọba jẹ́ aláàjì Muhammadu aláàjì Muhammadu Jibril ilé lọ́yọ́ ní ẹgbẹ́ tó ń jẹ́ aláàjì Muhammadu Jibril tí wọ́n ṣe pẹ̀lú wáyé

òun ló fún rẹ̀ ẹni a ní ọmọ lọ ilé olóògùn wọn tó ń tọ́ ẹ má dáwọn àbá ìlówó àwọn ní ọmọ ọmọ tí wọ́n dá sí o èmi ọmọ kéwò kéwù làwọn lò ní wọn o <laughs> ọ̀nà bá kéwà sámọ kẹ́kẹ́ bọ́lọ wá sínú rẹ̀ ibò tó fi sẹ́sẹ̀ ń dá ọ̀dá kéwù lọ lẹ́nìkẹ́ ní ọmọ kéwù àbí wọ́n sí ilé kéwù fẹ́

wá ṣe ó ti dàfà lónìí ní ṣe wúlówù ti dàfà olùkọ́ mi ò ní lójú sí dẹ́rẹ́ ọlọ́wà ṣe wú ọmọ pé ọyọ fún wọn mú gẹ́gẹ́ bí bàbá òun bẹ̀rẹ̀ sí gbogbo bàbá ẹni ọmọ jí ó tún máa jìyà ṣùgbọ́n àlè má rí àwọn oníkàtìkàtì nínú àwọn èèyàn rẹ̀ wọ̀lá tẹ́sí wá sí ọ̀tọ̀ òkúra ẹni kí wọ́n ní wú ẹ̀fẹ́ nìkan ẹlẹ́sẹ̀ ni ó wú ẹ̀fẹ́ ẹlòmí máa wò pé ah, ẹlẹ́sẹ̀ ni ó wú ẹ̀fẹ́ a sì sọ pé tí àwọn òbí yẹn bá tẹ́ tó bá tẹ́ lọ èyẹ lè jìyà látara wọn tí yóò rí àyè látara wọn kí ni wọ́n náà rí àwọn òbí rẹ̀ máa tó bí ìtẹ́ni ọmọ pé àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ nínú àwọn sẹ́rẹ̀ ni ìwọ gẹ́gẹ́ nínú àwọn ọṣẹ́ wọn lọ́jẹ́ lọ́pọ̀lọpọ̀ bàbá mi dáadáa òbí ọ̀yàn ọmọ bẹ́ẹ̀ wá nídàkejì aburú òbí yọ̀ràn ọmọ ẹwà àdísà tí lábàá máa ń kà fún gbogbo wa nípa ọmọ àbújá tọ́jọ́ mùsùlùmá tí a lè fẹ́ẹ́fẹ́ lé fátímà láti mọ̀ àdẹ́bì yarí lẹ́yìn ni ọmọ fẹ́ ìyàwó kejì o ṣùgbọ́n wá fẹ́ ọmọ èèyàn ẹbú ọmọ àbújá tọ́jẹ́ kèsè rí haram àti ọmọ ẹni rẹ̀ tí sọmọdé ní ànẹ́bí kí wà lé ọwá tọ́tọ̀ rẹ̀ tẹ̀tẹ̀ lásìkò kaná sí ìfẹ́ àwọn olùmọ́ ní pé ẹni tí ọba tí ọba gbọ́n tàbọ́wẹ́wọ́ òkú fẹ́ yọ́ ma ogbé ah ànẹ́bí gbọ́n ọ̀fẹ́ yọ́ fẹ́ yàwó lórí ọmọ ẹ̀ èyí jẹ́ bẹ́ẹ̀ ohun tó ń sọ ọlọ́run bá ti rò ó láákàyè tó ju tiwa lọ ni àdámọ̀ obìnrin síra wọn ìjọ́ kan nípa tí mo sọ pé òní dá fún bàbá àbújá kí lòun ní òbí òní dá bàbá ẹ̀rẹ̀ mọ́mọ́dù owó ah! ṣòfò látàrí ọkọ̀ bàbá lórí pé ọlọ́kọ̀ yóò ṣòfò ẹlẹ́bí ti gbé ọlọ́kọ̀ mi ó ṣòfò látàrí ọkọ̀ ọlọ́kọ̀ yóò rí ọ̀sẹ̀lẹ̀ owó òde láàrin wọn àti fásímọ̀ wọ́n jọ búra wọn lè jọ búra wọn kẹ bàbá wọn bàbá ara wọn tàbí wọ́n jọ búra wọn ká gbé ọ̀rọ̀ ṣẹ́gbẹ́ wé èrè ọ láti ilẹ̀ òun nu àwọn bàbá rẹ̀ kẹfẹ́ ikú ni wọ́n kí lòun náà fẹ́ rí ó bọ́ nẹ́bí àlébì ti kọ̀ jálẹ̀ bẹ́ẹ̀ àwọn àbá ti mọ̀ pé ó sì jẹ́ mú bímọ̀ sí ikú bàbá rẹ̀ hẹ̀ lé lórí ọ̀pàdánù ọkọ rí ọ̀pàdánù kíkẹ́ á rádi ẹ̀yìn wọ́n ah, ní aláwọ̀ ah, fẹ́ kàbí o ọba tí wọ́n lọ́wọ́ sí ṣe tọ́lọ́kọ̀ orí mi o ọmọ ilé ìbò lọ́gbọ̀n ẹni bẹ́ẹ̀ ah! òtí rí ìyàwó bẹ́ kí lẹ rí dájú ìhun tí mo sọ náà lọ́gbọ́ ìhun tó bá sọ ní ọ̀tọ̀ kí ló yọ lẹ́jú ẹ̀yìn ọyẹ́ bàbá rẹ̀ lẹ́wọ̀n lọ́wọ́ aṣọ ọmọ rẹ̀ sí ìyàwó ọgbọ́n òní jẹ́ ó sì pàdánù ó ní lẹ́yìn mọ́sàlẹ̀ láàrín òbí máa hàn lára ọmọ bẹ́ẹ̀ lẹ́nìí dákejì èèyàn lè sẹ́ńgbà téèyàn tọ́ sí yá ọmọ ata ni wọ́ ọmọ ọlọ́gbẹ́gbẹ́ ẹ́ ọmọ tọ́lọ̀ gbé ah! àwọn náà bí ọ àwọn náà ni tí ah! ṣe pé torí bàbá rẹ̀ ẹlẹ́mẹ́ ni ah! ló bí ọ nínú àwọn ń bá ní àwọn ọmọ lára ni a ah, ọgbọ́dọ̀ jẹ tàbí a ah, ọgbọ́dọ̀ lẹ́wọ̀n ọgbọ́dọ̀ lẹ́wọ̀n àyí wà bí ìgbèsè ìgbèsè èmi gẹ́gẹ́ ní nǹkan mọ́ ah! yọ́ra nílẹ̀ wọn nù bàbá rẹ̀ lọ́lọ́run ló sábà bí kún mo dé lónìí wọ́n á jẹ́ pé ohun tó lọ́run ló sábà bí kún mi ní wàá tún fi sábúrú fún ọlọ́run ní jẹ́ òbí a máa sábà bí òbí tó fi jẹ́ pé ara wa jọ lára wa ọlọ́run sọ pé wọ̀lá tẹ́zírú wá zírọ̀ wípé kò ń rọ àní sí ẹ̀ṣẹ̀ nìkan sí ẹnìkan àwọn olùmọ́níkìrì túmọ̀ ìyàwó mọ̀lẹ̀kìyàmá níjọ̀gbìrì alùkìyàmá ó ń kálùkù ní oòrùn tí ẹ̀ ìwọ ọmọ awá pé bóòló ṣe là ìyá rẹ̀ ní ọmọ awá pé bóòló ṣe là lọ́jọ́ òdì bàbá rẹ̀ ní ọmọ wọ́pọ̀ olówó ṣe ń là bẹ́ẹ̀ làwọn ọmọ ní ó ṣe wó ha ọ̀nà owó lè gbà là àwọn ọmọ tí ọmọ alẹ́ ọtí fáwọn gbẹ̀tọ̀ ẹ̀tọ́ tó fún wọn lórílẹ̀ ayé ìwọ ní owó pé ha ìyá mi ní ẹlẹ́tọ̀ tí ó jẹ ní gbogbo wa láma sá fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fọmọ ká má bàa rí fún àwa ní ọ̀rẹ́ gbá ti wá ẹni àrẹ́gbà lọ́rẹ̀ náà ó ní ó ní ah má mo dìde òtó ó kálùkọ́ máa sá ṣùgbọ́n síbẹ̀ náà ó kálùkọ́ bẹ̀bẹ̀ rẹ̀ níjọ́ náà tó ipé ohun tó kálùkù wá ni pé kí ní ọ́n là nínú ní ṣìṣì wọ ní ọlọ́gbọ̀n wà bá kó nẹ́mọ́ àti rí yàní wọ̀mọ́ káánà náànù náànù lọ́wọ́ sọmọ́ káánà lọ́wọ́ di wọ̀mọ́ kúnná wọ̀mọ́ káánà náànù mọ̀ àdìbí ọbárù káánà ni mọ̀ àdìbí níbo ní ìsmù rẹ wà òun ni náànù òun lọ́wọ́ lára káánà lónìí wọ̀mọ́ kúnná wọ̀mọ́ kúnná mọ̀ àdìbí àwọn èsẹ̀ ni tí máa ń jẹ́ yẹn yà àwọn ọlọ́run ọba àríjẹ̀ ìdáníyà àtà nẹ́fọn afárọ̀ ṣòwúlá títà ní gbódi bí òjíjẹ́ dìde ayà yìí àwọn àfá agún ọ̀yẹ́dẹ́yẹ́dẹ́ pé àà bó wá ọmọ kèfèrí tó kún kéke bó wá àwọn tí wọ́n gbọ́ méjèèjì Islam pé Islam ọlọ́run ní ká wọ́n gbọ́ tí wọ́n bá gbọ́ ní wọ́n tí wọ́n wáyé tí wọ́n kú fún ọwọ́ ara ti fẹ́ sọ nípa bíbí tó sì tún fọ́ lójú kò tó wá lè sọ̀rọ̀ ó sì wáyé ọ̀gbọ́n wọn ń sọ òsìrí wọn ń wí fún ìdí òṣìṣẹ́ tó jẹ́ fún mùsàfàfà lè ládàlè olàmà pé ẹni ọba jẹ́ ẹni bóò ṣe yí máa mú ṣe ẹ ṣe ẹ̀kọ́ ọmọ ló ní tó ti ṣe àlàáfà ò kí lẹ̀ yóò rí ọwọ́ abẹ́rẹ́ bá díà ìgbóléwọ̀n pọ̀ ṣe rí ike ọgbọ́dọ̀ àárọ̀ ńkọ́ wọn láwọn ní ọ̀gbọ́dọ̀ sí orúkọ ní bùkátà sí kájú àwọn ti pàdánù dídú àpèyàn lárọ ọ̀lẹ́sẹ̀nù ọ̀gbọ́dọ̀ sí máàmù torí pé orígun kẹni kájú olórí ìrúwà ìmáàmù wọ́n máa jókòó lọ bá ní ti wá rí náà ọlọ́run bọ́ bà lékẹ́ ọlá ihun bó ṣe rí lọ́lọ́run bó ṣe bí ẹwà àwọn ọ̀yá wa tẹ́lómi ṣe ń tí hun tí èrò ọgbọ́lọ́run lẹ́yìn dẹmatíṣà láti dẹmọ ẹlòmíkẹ́ dẹmọ látẹ́ni aláìwàtíwà ọlọ́wọ́ ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ ọlọ́wọ́ ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ Allah bẹ́ẹ̀ lọ́wọ́ bó ṣe bá lù ọlọ́wọ́ bá sọ pé wọ́n máa ń kún nà mú àdìrí àwọn ọlọ́wọ́ bó ní jẹ̀dá yà ó àtà ẹ̀lẹ́bà àtà títà sí rẹ̀ òjíjẹ́ òjíjẹ́ láàrin ti pé ọlọ́wọ́ bá làá sí ìtẹ́ǹkẹ́ kọ̀ wá ní gbọ́ ní rẹ̀ tẹ́ àwọn olùmọ́ọ́kọ́ yẹjú ọmọ mùsùlùmí pé àwọn ọmọ mùsùlùmí àwọn bá bàbá wọn wà lùjẹ́nà lọ ìdájọ́ wọn ìdájọ́ àwọn bàbá wọn mùsùlùmí làwọn náà tó fi jẹ́ pé ogbó wọn ọ̀dà níbi Ibrahim wọn wà kò tẹ́fà pàdé lọ́dọ̀ lè wùlà ṣùgbọ́n wọn kẹfẹ́ rí ńkọ́ ẹnu àwọn àbó kò lé lórí àwọn olùmọ̀ mi sọ pé àwọn ní wọn tẹ́ àpapọ̀ mọ́ bàbá wọn ni wọ́n dẹ́gbà bí ní ọyá ègbèrí náà ní ọyá ẹ̀sìn pọ̀ mọ́ wọn àwọn mú irú àwọn èèyàn rí gbogbo àwọn àfá àwọn èèyàn ó le ọ̀rọ̀ ah, ah. àwọn àfá èèyàn ó le pọ̀tá àgbọ́dọ̀ má rí wọn náà sí náà máa ń wúlò díjọ́ ni àwọn ọ̀gá sọ pé rárá o wà hún sáwà tọ̀bá àbìnrin mùsùlùmí ọmọ mùsùlùmí làwọn náà bí ìdájọ́ ọmọ mùsùlùmí làwọn náà wọn bàlágà àlùjànnà ni wọ́n lọ àwọn olùmọ̀mí sọ pé lẹ́rìn mẹ́sẹ̀wọ́ kọ̀ ànídájọ́ àlùjànnà fún ànídájọ́ ọ̀nà fún wọn ọlọ́run fẹ́ fi ìdájọ́ wọn wọ́n ti lọ mọ́ tí wọ́n bí ànẹ́bí àmúsà sán pé nígbàtàrí ní sọ nípa àwọn ọmọ mùsùlùmí tó yá ọmọ tí ó bàlágà pé wọ́n wà lọ́wọ́dọ̀ ànẹ́bí Ibrahim àwọn sáré dé pé àwọn ọmọ mùsùlùmí ń kọ́ àwọn ọ̀sẹ̀ bá ń kọ́ ànẹ́bí pé Allahu a'lam bí o mọ́ orí yẹn ọlọ́run bá lọ́mọ bí o áwùkà máa fà ọlọ́run bí ó ti fàlámọ̀ o wọ́n ní látara yẹn ànẹ́bí mẹ́ta wà pọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀gbà wọn bí ń bẹ tó wá àwọn mí lálàáfíà àwọn mí ọ̀lálàáfíà tó tó bá dídí ọlọ́run bọ́ wá gbé ẹ̀wọ̀n àwọn ọmọ kéèkè àwọn àgbàlagbà tí ò rí mẹ́sẹ̀jì láàmù dọ́dọ̀ wọn ọyẹ máa wọlé lọ àwọn ọ̀gá wa nínú ẹgbà wá kẹwọn lọ wọ́n rí tàgbọ́ ìyàmọ̀ tí ni ó ṣe sí wọ́n sáré padà bẹ̀ ha ah, ọlọ́run kò tẹ́wọ́ o ah kò tẹ́wọ́ o ọlọ́run ní ah ebi mo ti fi ilẹ̀ kan pé tí ń bá fayín lásẹ̀fẹ́ tẹ̀lé ní ẹ̀ṣọ́ pé bẹ́ẹ̀ ó ti ní ẹ máa wọnú lẹ́lọ ẹbí náà lẹ́lọ ẹ̀ṣẹ́ ẹ̀ ṣe àwọ̀ bẹ̀ ọ̀dà wọ́n tún padà lọ wọ́n bá ti fẹ́ wọ bàbá wọ́n tún sá padà ọlọ́run kò ṣe wọ́n o ọlọ́run wá tẹ̀lé wọn máa wọnú lẹ́lọ wọ́n wọnú lẹ́dà rẹ̀ tì àwọn olùwọ́ àtàbẹ́tì wá ní pé inú àdìsí pé kálá ọkọ́ tọ́lọ́run ni wọ́n máa lọ yẹn ni àlùjẹ́mẹ̀ ní tẹ̀jọ́ ní lójú wọn ṣùgbọ́n bí wọ́n ṣe ń sìnkọ́ ìgbọ́rí ẹ̀ náà ló ṣe pé bí wọ́n rí jìtẹ́ sí wọn náà òsì ní tẹ̀lé náà ní ó sì máa kọ sí ni wọ́n máa wọ́n nílọ àwọn ọ̀gá òṣè ní tẹ̀mí náwà àtọ́ọ́ná gbogbo anet wọ́n wọ̀bẹ̀ wọ́n wọ̀bẹ̀ báyà fáà àlùjẹ́nẹ̀ làwọn bọ́ sí yìí àwọn ọ̀gá òṣàkú ní pé kí iná kọ́ ìnà ah, tààtọ́ sí náà ọ̀rẹ́ yóò jíṣẹ́ wa àwọn ọmọ kéèkéé ma ní àtàtà ah, nínú wá ní mẹ́fẹ́ iná iná kí mẹ́kọ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ wá sẹ́fẹ́ bàbá rí ah, sí yín òjíṣẹ́ sákọ̀lẹ̀ ní ọlọ́run èmi ọlọ́run ní ń pàtẹ fún yín tẹ́ẹ̀tẹ́ látẹ̀ nígbà tó bá di ọ̀la a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ọmọ akólókọ́ ọ̀lẹ̀ rárá láti ẹ̀kọ́ láti ọ̀la kò rí sáré ìdáhùn Tabaran tó dìde rẹ̀. Níbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé tí ẹ bá ń gbàdúrà fẹ́ wọn fi ṣàlá òfin sọ́tọ̀. Ọlọ́run jẹ́ nítorí rẹ̀ ṣàlá. Ṣàlá nítorí rẹ̀. Ṣàlá ọlọ́run jẹ́ bí wà jẹ́ náà ṣáàlá sọ́tọ́ ọ̀tọ́ ànẹ́bì lórí rẹ̀ fẹ́ká máa ṣe bẹ́ẹ̀ ipé ẹmọ́ máa sọ pé yìí hàmìlì lè ṣe ìfìrìlì ìsì ìyọ́nà bàtà tó jì fún ọba fẹ́ ìyọ́nà bàtà kẹ́bí tó ọba fẹ́ ẹmọ́ máa rí ẹ̀kọ́ tọ́lọ́ bàbá fẹ́ ìṣàlá ọ̀rẹ́ ẹni pé tọ́lọ́ bàbá fẹ́ ìtumọ̀ rẹ̀ rẹ̀ ẹlòmí ní pé ah jẹ ẹta inṣàlá inṣàlá tó fi sí yẹn òye ó fi sí mọ́ ọlọ́run jẹ ẹta olùwàlọ́ inṣàlá òní wí báyìí ìwọ́ tí wọ́n tẹ́lẹ̀ kò ní wí ẹni tí zẹ́nà kò ní wí ṣùgbọ́n tí máa wà lá àìkẹ́ ìkéèsì ah ẹni tó bà ní ọlọ́run jẹ́ lọ́wọ́ jẹ́ bọ́ rẹ̀ inṣàlá yọba ti fi inṣàlá ọgbọ̀ inṣàlá òyìn ti bọ̀rọ̀ ẹgẹ́ ọlọ́láhìrá àrílọ́lá mú tó bí kí ọlọ́kù sẹ́ni tí jọsí tó sí sẹ́yìn ọlọ́run bá nìkan but gbólóhùn yẹn là ń lọ sí ní ṣàlá ń lọ gbólóhùn ọlọ́láhìrá àrílọ́lá rẹ̀ tó kò péjú jẹ́ bí ọlọ́run yóò jẹ ẹlọrin yóò jẹ ẹbọrin ṣùgbọ́n ìṣàlá ìmúbà lọ sí ìṣàlá òsì ní pé tọ́lọ́ ẹni ẹni onídìí àdó àkófí àkónídìí amísí tí wọ́n tó lọ bí sí ni ó ti gẹ́ e lọ́nà ọlọ́pọ̀ bá fẹ́ mọ́ ọ̀tàdé àkómi mọ́ ìtumọ̀ ẹ̀yẹ́ ìgbẹ́ta èyí ọba wọlọ́run kó mú ìbá àbábdé láyọ́ pọ̀kíán bá sì dé pọ̀kíán ṣùgbọ́n wọ́n láti náà sáré náà láàrẹ́fà ọ̀pọ̀lọpọ̀ wá lágbóyé nǹkan yìí àmàlẹ́kọ́ máa fi ṣàlà òkúrú lábàlá òkúrú náà Yes, sir. Thank you. 不满足吧，也是这个理由。这个他属于呃，他属于关键的人。那啊，我的心中是想到了，我还有一地方不在这里，如果我这里在在中国呢，我这有我是他会赢，还是这个不止，但是这里这里。So ìbéèrè àkọ́kọ́ ni nípa ohun tí àwọn eh, kílàmáńtò wọn ti jẹ́ nínú ìlú ethnology wọ́n máa ń sàlàyé fún ìfẹ́ta yọ kẹrẹ nígbà báyìí kí la fẹ́ sọ nípa rẹ̀ àti sọ́lẹ̀ ẹ̀dá ẹ̀sọ́lẹ̀ ẹ̀dá ọlọ́run bá sọ́nú sọ́tọ̀ rahman wípé yá máa ṣẹ́wàlì tí ní wàlẹ̀ minista fa'atun an tan kudu min aqtari samawati wal ard tan kudu ẹ̀yin tẹ́ jẹ́ lùdẹ̀ náà tẹ́ tẹ́ jẹ́ tẹ́bá síwájú bí ó sọ ilé ayé ìgbérí ẹ̀fẹ́ síwájú nípa rẹ̀ ẹlọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀bá tó wà lẹ́rẹ̀ káńkùn látàn agbára ní yóò agbára ní ló jẹ́ pé ṣe gbogbo ohun tó máa ń lọ́lẹ́ ìrìnlẹ̀ máa rí bẹ́ tó ti yẹ́ mú lábẹ́ sọ́dọ̀ ìmí ìdẹ́dẹ́ fún wọ́n sọ pé yóò rí bẹ́ẹ̀ padà rí bẹ́ẹ̀ ibẹ́ wọn mákàrò ìtẹ́nìjì àwọn ìwé ní ọmọ sọ àwọn ìwòye láwọn ẹgbẹ́ rédíò rédíò ìbàdàn wọ́n máa sọ ojú ọ̀tẹ̀lẹ̀ ìbàdàn pé òun ọ̀pọ̀ lójú ní iye òṣùwọ̀n báyìí àwọn ẹ̀sọ́ ní fóònù wá máa ń gbé wá ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ àwọn fóònù wá ní máa ń gbé wá bá ti wọ́n ní ọlọ́run bá ti pé ìtànlá mọ́ àjẹ́dẹ̀ sí nínú wọ́n ní ìṣà ọ̀dí sáàbùn ní mọ́ ọ̀dá lájẹ́ẹ̀kẹ́ gbogbo kẹyẹ ọlọ́run bá ní pé ká lè fi máa mọ̀ ọ̀hún kẹyẹ wọ́n ti bẹ̀ náà ìtọ́jẹ́bìtì tó jẹ́ pé ẹ̀mọ̀ bá tàlẹ́ lọ́tọ́ lọ pé gbogbo ayé ni wọ́n sọ pé kó lè rí òṣùpá òṣùpá lè yọ pẹ̀lú mọ́ àwọn òṣùpá yọ pẹ̀lú mọ̀ tí wọ́n kọ́ wọ́n ló ṣùgbọ́ lè yọ ní gbogbo ayé òṣùpá sì padà yọ ìmọ̀ yẹn máa ń jọ ìmọ̀ ọlọ́run ló jẹ́ báwọn tó bá jẹ́ mùsùlùmí nínú wọn á ah! ọlọ́run bá àlùmọ́ ọkọ̀ òun lọba tó ní ìmọ̀ ìmọ̀ rẹ̀ gbogbo onímọ̀ lọ tọ̀bọ̀tì ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe máa ń rí ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú tí èkúnlẹ̀ àbájọ ọmọ fẹ́ bá gbogbo ọmọ ìfọkùnrin àbóbi wá ṣe ṣùgbọ́n mi máa ń jẹ́bẹ̀ ní stéèkì tẹ́lẹ̀ mi ti máa wọ́n ọmọkùnrin sínú yóò ti máa dùn àbá tí ẹ bá ṣe pọ́n tọ́sí dọ́tọ̀ yẹn ẹ̀mọ́ tọ́sí ilé obìnrin ọ̀hún ah ẹ̀fà ọ̀rọ̀ ọmọ mi lọ́wọ́ ọkùnrin wọ́n níbi obì lẹ́gbẹ́ mú ni tó pé pé ohun tí wọ́n máa rí lọ́kùnrin ìrí bí wọ́n ti máa rí ìrìn bọ́kùnrin ní obì tí wọ́n ti padà sí lóògbé dàpé tẹ́lẹ̀ ní dàpé ah madam obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wọ́n yà obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o

ó fílẹ̀ ọmọ ní èyí òṣùgbọ́n ló bẹ̀rẹ̀ fún ẹwọ́ fẹ́ ní mo ní oníbọ̀tà ní mo ní lọ́pẹ̀ ní olè oníbọ̀tà ọ̀rọ̀ bá mi ní ọmọ ní ìjọba sí ọ̀rọ̀ ọlọ́lọ̀ tún tí ò yẹ kó kìí ló fi rí ohun tí ò yẹ kí kó rí ìgbà mí ìtẹ́tẹ́ ikú lè ṣe wá bẹ́ẹ̀ ohun táwa ń pẹ̀lú tó ní àwọn àkáwù inú ògiri máa lọ́lọ́ bàtà ọ̀dọ́mọ bàtà lè rí orí ẹ̀ ọmọlé ọmọ kẹ́ndẹ̀ náà rẹ̀ bí nínú àwẹ̀ aláwọ̀kọ́ ni kí wọ́n bí tó tóbi ọmọ tó tóbi ni tó ti ní ohun lórí tó tóbi ṣùgbọ́n láti bí ẹ̀jà láti bí ìsókè ọmọ obìnrin tó kí láàkà àti báyìí Séjà alákàtí ní àbí? Séjà alákàtí àbí? Tọ̀, ọ̀yẹ́ kúrúkú mú yẹ ṣá. Ọlọ́mọdé lóhun tẹ̀lé, wọ́n máa ń dá wọn bá wù fún wọn tẹ̀lé ń gbà. Tọ́lọ́ yẹ fáwọn ọmọ mi máa ń bẹ gẹ́gẹ́ pé àwọn tọ́kọ̀ tó fẹ́ sọ pé, "Ah, ọ̀yẹ́ fẹ́ bí ọmọ eléyé o." Kí lè dájú yẹ ká máa gbogbo ẹ̀ arí pé kò ní fún ẹ̀yìn yóò papọ̀ pípa àwọn tó ń rí okò sí fún ọ̀nà rẹ̀ tó sì ní wọ́n fi ń tú láti tó tọ́ wọ́n kẹ̀ sí fún òní bá kọ̀ wọ́n rẹ̀ òní ní fún irú ọmọ yẹn ọmọ gíláàsì ọmọ àbàmì láàpè tó gbogbo wa ń tẹ́ ọlọ́run tó ti kú ti pẹ́ àtẹ́ntọ́ á jẹ́ pé ìgbà tó kún báyé fẹ́ parí parẹ́ tó wájọ̀ ọlọ́run à mẹ́lómi yóò lè ẹwọ bàbá dámọ̀ ti kú tí wọ́n bá padà máa gbéyàwó lọ́la ilé ẹwà ìyá Ádámù sí àdébí wa ọdún alẹ́ sọlá sọ ẹwọ bàtà Ádámù ti wáyé kínú hù náà tẹ̀lé náà ànẹ́bí ọlọ́ pé tàbíkó bàtà ànẹ́bí lọ ṣe wà ànẹ́bí ìgbẹ̀ 1443 ìgbé ànẹ́bí ti ti dé ní àmì àkọ́kọ́ wáyé bẹ́ẹ̀ parí àmì àkọ́kọ́ pé àmì wáyé bẹ́ẹ̀ parí o ànẹ́bí ìgbẹ̀ ni wọ́n ti dé ìgbẹ̀ ọ̀sán àmì àkọ́kọ́ nù síbẹ̀ náà wá wá sígbà yẹn àárín rẹ̀ náà ní àwọn tọ́jú àwọn bàbá bàbá Yorùbá tá máa ń wí ní àárín rẹ̀ náà gbogbo wá wọn ò ìpẹ́ gbogbo àwọn òkú nǹkan wé sí tó ń gẹ gbogbo àwọn ìyàwó rẹ̀ tó wà lọ́dọ́mí wọ́n lọ domi omi ti wà tẹ́lẹ̀ wọ́n gbogbo wọn yẹn náà gbogbo wọn tó ti lọ tó ti lọ tó ti lọ ọdún kan wọ́n ti fi yáwọ́ tó wọ́n àyà tí wọ́n ti rárẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ mú ẹgbẹ́ ọba rí tẹnu wọ́n ti máa rí tẹgbẹ́ ọba rí ojú máa rí yà bẹ́ẹ̀ náà wà láàta wá ń tẹ̀yìn náà ṣùgbọ́n wọn bá ti tẹ́nu ló jẹ́ gbà nígbà mọ́ sọ pé nẹ́nu lè àkèrò tàbí kúrú yóò mú lè àwọn látẹ́yìn wáyé nínú àwọn ọmọ tó ti lọ àwa náà wà láàbú àti àṣáájú nítorí àdìyàmà dị wa àwọn ìnira kẹ́ńbẹ́ńbẹ́ àwọn ìbádùn kẹ́ńbẹ́ńbẹ́ nínú ìnira ní pé àpẹ́láyé mọ́ àwọn tó ti lọ lájú wọn ń pẹ́láyé inú náà fi sí ní ẹ̀ lọ́rọ̀ lórí ayé abẹ́rẹ́ ní olóòtú rẹ̀ ní ọpẹ́ o àwọn tó ní ah, pẹ́ yóò sọ àpẹẹláyé wọ́n ní nínú àwọn ọ̀yà ẹni tàà rí gbádùn ilé ayé gbádùn lágbègbè yẹn ṣùgbọ́n lágbègbè ilé ọwọ́ pa tẹ́yìn wáyé a ń sábà àwọn tẹkinọ́lọ́jì márùn ní fẹ́síwáì gbójò bá rọ̀ ní òjò nípa wá kọ̀dà bí àlẹ́rí tí wọ́n ṣe wà sílẹ̀ tó jọba dé àti bàbà tí ẹ̀yọ́ bá ti bàbá ó ti tó jọba dé wọ́n máa pàdé bìbì tẹ̀lé ẹ̀yẹ́ sáwọn olóòtú ọlọ́run ọba ló ṣe é bẹ́ẹ̀ náà wọ́n má bàa ọlọ́run ọba lọ́ba alábòsí èyí sẹ́yìn láti rí ẹ̀gbádùn rí èyí sẹ́yìn gbádùn rí ẹ̀dá kéré àwọn tó bá táyé bá parẹ́ ní kẹyìnlé lórí òfin ayé fẹ́ parẹ́ àwọn ni wọ́n kẹyìn ayé ọlọ́run kó ta ọkọ̀ wá àwọn tó wọ́n pátá wọ́n yọ́ wá sáwọn ẹni ikú nìkan orí wọn wá láyọ́ parẹ́ nínú táìbá abẹ́ parẹ́ ó jùlọ àtàyè ní àjẹ́ lọ àwọn sánà méjèèjì lálọ́tẹ̀lẹ̀ àwọn tẹ̀lẹ̀ àwọn ẹ̀wọ̀n wọ́n máa yá lulẹ̀ àti ilé yìí rí abúlẹ̀ léwa lórí lásán táyẹ̀ tí àtàlọ̀ fi sánà odò ọ̀lànà gbogbo àwọn odò yẹn wọ́n lànà wáta atẹ́gùn gbáà ọ̀sẹ̀ nìkan tí ó yẹ ṣe bí tó bá kù tó bá bá ní ìdáyé ìpamọ́ pàtó òun ní ìdáyé bí ọ parí sínú lẹ́yìn náà yẹn wà lè fi kẹta mọ́ ó dà àwọn màláìkà náà ti pọ̀ tó wọ́n lákò mú tó pa wọn lọ́kọ̀ ọkọ̀ ọ̀kan náà pa wọn tí ọba tó sẹ́sẹ̀ nìkan ká má yọ lọ bọ́ lọ́wọ́ ọba ọlọ́run ó ní pé ta èmi àti ẹlòkù yà ọ̀wọ̀ yàrọ̀ ọlọ́run bó ní kó ní ọmọ àlọ́ òun ní ọ̀padà dákẹ́ síbi kan pẹ̀lú kún fáyẹ̀ fún ọlọ́run yóò wá kọ́ ọlọ́run ọba ní ká ní mọ́tòrì tèmi ní kẹ́ ẹgbẹ́ àti ẹgbẹ́ sá kò gbé tẹ̀kẹ́ ohun tí gbẹ́ mí mẹ́gá bá ti ẹ̀ ó ní ohun tó gbé kò gbé náà. Tọ́wọ́ ti lọ, wọ́n sọ pé àwọn ah, bí ń dùn wà ní ilẹ̀ bí ń dùn wà láti ilé ìlú tẹ́tí gbọ́ wọ́n bí ń dùn wà láti ilé ìlú náà Irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, mú wí, lọ́sẹ̀lẹ̀ sánàbí náà ẹ̀wọ́n lẹ́bí ní òṣèré bá bàbá ìdáyé àwọn agbọ́nú tẹ̀gbẹ́bẹ́ níbi wa ogun ẹ̀kí nínú lè tún bàbá bí jọmọ àbá inú tàbí o ẹ̀nà bá ti jẹ́ kéde ọlọ́run bá ti kọ́ pé yóò ti láyé òkè kò sí ọlọ́run bá dákùn bá ń fọwọ́ tẹ́ o àgbẹ̀rọ̀ mi bẹ́ẹ̀ ló ti jẹ́ sí Ibrahim àti bàbá rẹ̀ Ibrahim kọ́kọ́ máa ń wí ṣùgbọ́n pàtó padà hẹn sí pé anáwó mi náà tábìlì jahil wípé náà àwọn ọjọ́ náà bàbá òun wà tàbá fún àmì ọwọ́ kò í tó ó ti wá wà ní ẹnu pé nínú tọ́lọ́run lè ṣe fún nínú agbára rẹ̀ ọlọ́run lè máa gbéyà tó lórí rẹ̀ láwọn àkókò kanú tààrí sórí ọmọ rẹ̀ lè sí irú rẹ̀ ṣẹlẹ̀ sí àbún kíláàpẹ̀ àbúlà àbí tábàtì yádá àbúlà àbí ọ̀sán ẹnìkan lọ́lọ́lá alátọ́wà àlá ọwọ́ padà wà á sọ aláìfánẹ́bí ń tọ́ láì bó ṣe rí nù ọmú tó fún èmì àlẹ́ tí ọmú tọ́pà tẹ́kù tòwé ibà tòwé ibà jẹ́ ọmọ ọ̀dọ̀ fún àbíláàbí nígbà tó jẹ́ bábíláàbí jẹ́ ẹ̀kọ́ fún ọmọ fún bàbá ànẹ́bí fún òtí mọ́ bá ànẹ́bí ọjà òun lọ́pà tẹ́kù tòwé ibà gbọ́yà wọlé kù wà ní ẹjọ́ fún ọmọdé lọ́mú ọwọ́ nínú tó ṣe yẹn wọ́n gbé ìyàpò lórí rẹ̀ láwọn ọ̀tẹ́jú nínú tàrí ẹnìkan wá lára lálẹ́ lọ́wọ́ àbọ̀fáyà ní kìí mọ́ rábùlá àbí wọ́n jẹ́ níyà ní ìyá títí tó bá kẹta àtìkò kan tó bá kẹta àtìkò kan mú kẹrin rá gbáyà yẹn tó wọ́n wá ń gbé ìkẹta fún tó kó mú bí ìwà tó bá tẹ mú bẹ́ yàtú bẹ́ẹ̀ àṣẹ tó pa mú sí wòye ní ẹ̀sẹ̀ yẹn tí ń rí nù tààrí ìgbẹ́ ọ̀rá tó mú nǹkan yẹn kí a tó bẹ̀rẹ̀ tó ti yé èyí tààrí tí wàá sọ fún wa látọ̀ yẹn nínú rẹ̀ lè láti wá fẹ́ni tọ́ bá láti ẹ̀tọ́ já ṣùgbọ́n bí èsè mùsùlùmí ọwọ́ ọmọ rẹ̀ lọ lé kéwú ọmọ tí wọ́n wá sọ fún pé bàbá mi ẹ̀sìn ní ẹsẹ̀ mọ́tẹ̀ ọmọ yẹn ò tí kéwú tẹ́tí bàbá fi kú tó fi kú sínú fèfè tó bàbá ó ti á rẹ̀ sẹ́yìn àlọ́ àlọ́ àìsí ẹgbẹ́ àwọn ìṣàlọ́ lọ́wọ́ àkàmù ìhàkìmì àlẹ́sọ̀ lọ́wọ́ ní àkàmù ìhàkìmì ọlọ́run bá mẹjọ́ náà yọrọ náà mọ́ bẹ̀rẹ̀ bí wọ́n wá jẹ́ náà ṣùgbọ́n yóò rí yóò rí ìtẹ̀sẹ̀ kàjọ́ máa jẹ́ reward lórí